ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة هذا هو الله وباركات على أخوان محمد اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد أدوك فعلا وبا وبارك على eléyìí tí ó tún fi àánú rẹ̀ ẹwà kùn ní òní ọjọ́ kẹsàn-án àbí ọjọ́ kẹsàn-án ọ̀sán ṣọwáì kẹwàá fourteen thirty four asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. lódì pé a máa bá ilé kéwàá lọ a rí i pé àjẹkù sí àjẹkù náà Ramadan ni wọn la fẹ́ yanjú abẹ̀rẹ̀ sí ní sáńpọ̀ sí ọ̀rọ̀ sọ̀lá ndí ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tọ́sọ nípa àwọn obìnrin náà ṣe tán ọ̀sìn sọ̀lá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكر للذاكرين àrìkí ayá yìí òun ni Ramadan àwọn afẹ́ dámọ̀ sí i níjẹjọ a sọ fún wa kí ni àwọn ìdájọ́ tó ní í pẹ̀lú ìrun.

kí ẹ bá mọ ọmọ ọ̀pá fi irun bàjẹ́ wọ́n tí ìyẹn bá gbàgbé pàṣẹ wọ́n tọ̀ wọn máa tètè yóò tó sá. a sọ àwọn èyí tó tún jẹ́ ohun tá a fẹ́ ká ṣe nínú ọ̀run kí ẹ máa gba aládá lórí ẹ̀ mọ ìyẹn pàṣẹ èèyàn nítorí tó sáré tó máa ṣe lórí ẹ̀ àwítọ́ lọ́rọ̀ àwítọ́ níṣe àbábáyé pa ní sẹ̀rí tọrọ lọ́wọ́ ká lọ sí mọ́rọ́jà rẹ̀ mbẹ́. ibi tí a wá fi àdàgbà ọ̀rọ̀ ọ̀rọ̀ sí níjẹjọ bákan náà a sọ kí làwọn tó lè bàrún jẹ́ ibi tá a fi ọ̀rọ̀ sí sí níjẹjọ òun náà ní ọ̀rọ̀ pé bí a ṣe nídìí ká kírun yẹn a tún nídìí ìdàtọ̀wọ̀ sọkúsọ ọ̀rọ̀ òun ní kéèyàn sin àdìsá ń sọ̀sọ́lá kéèyàn sí i gbọ́yé ìyá àdìsí sí ìmáàmù Nawawi rahimahullahu ta'ala ni wọ́n kọ́ sínú tíra àwọn sí alhamdulillah ní Nàìjíríà wọn bí báyìí náà wọ́n ka tíra nìsí ẹjọ́ gbogbo ẹni yóò tọ́ bá lóun lọ léwé mẹ́wàá wọ́n ọ̀ma mọ̀ wọ́n tún lọ àrùbáyìn náà Nawawiyya wọ́n tún lọ àrùbáyìn náà àdìsá Nawawiyya òun náà wọ́n máa yọ kí fún yàrá láti gbà tí yàrá ti rẹ̀ ní àti jẹsẹ̀ tí wọ́n ti tí ó ti parí ẹsẹ̀ tírì. adé twenty two yẹn ètò ṣe pé àwọn míì máa ń sin gbọ́yé pẹ̀lú eh, ìbéèrè tí An-Nu'man ibn Qawqal ọlọ́run bí òjíṣẹ́ ọlọ́run ìgbà ọ̀rọ̀ àyíká ìdá sallaytul maktubat ìdá nẹ́bí orin ni tí wọ́n bá kí àwọn ọ̀rẹ́ yẹn rún فاتنه وصمت رمضان مزيد على رمضان واحللت الحلال نوم يطلط وحرمت الحرام مسلمي وليو ولم أزد على ذلك شيئا مي وافن كيكا ليسي أدخل الجنة سما غاض الجنة لكن تصل في النار لذوالا نيوه لدعوني تكوتو wọn ní pé èèyàn ní di ìtàkọ́wọ́ ọ̀nà láti sọ̀rọ̀ yẹn gbájọ yé wa pé kò yá àwọn ènìyàn ni torí ọ̀tọ̀ ní gbẹ̀yìn kí ló bọ̀ ọ̀tọ̀ ní kókè sẹ̀ríà papọ̀ mọ́ra wọn èdè lásán láti àwọn lè dé lárúbáwá yẹn lè gbọ́ lárúbáwá kó sórí ibú tọ́ra aráwọ̀ yẹn tó ti gbọ́ lárúbáwá kó sórí ibú pẹ̀lú ẹ̀ èyí tó tóbi jù ń bẹ̀ ni pé kíyàn kò sí bàbá ka hadith agbọ́dọ̀ wá kí ni àwọn fíkìrì hadith kí làgbọ́yé hadith yẹn káwọn kí ni an-nasikh wal-mansukh kí ni àwọn tàríkh tó bá wa ìsinú tafsiri nìkan la ti máa ń tún lé yìí wò òun nìkan fi padà parẹ́ nípa ẹni tó ń pè nínú Nu'man ibn Qawqal gbowó hadith ahadin ah, ní islam ọ̀sẹ̀ ìgbà islam ni kò ṣeé ṣe fẹ́ ń dọ́sẹ̀ gbẹ̀sìn lẹ́ẹ̀kan náà à ń sọ̀rọ̀ yẹn fún a tún máa sọ àwọn ẹ̀wà fìlè fún ó lè fa kẹ́niyẹn mẹ́sẹ̀ sẹ́yìn bí òun ò ní láǹfààní àti lè ṣe gẹ́ni ọ̀ àti lè máa kọ̀ntínú pẹ̀lẹ́sìn yìí náà tó ń torí kó ti lé ó le jù bẹ́ẹ̀ dẹ̀ ni ìgbàgbọ́ díẹ̀ díẹ̀ ní máa ń gbogbo lẹ́mi tí ó fi pọ̀ àwọn gbàgbé ọ̀rọ̀ ẹ̀hìnrákè eh, nígbà tó bẹ̀rẹ̀ sí ní béèrè kó làrá mi ti jẹ́ lọ́dọ̀ àwọn sùfìàn gbogbo àwọn ọ̀bẹ̀rẹ̀ títí ń béèrè ní àwọn ọ̀bẹ̀rẹ̀ tí wọ́n máa ṣe náà mú láàrin tí pátá òun ò ti tó òun ti kí ọ̀rọ̀ tó ń kẹ́kẹ́ àwọn tí ó béèrè níjọ́ yẹn tó ti papọ̀ mọ́ ohun tí ń sọ lọ́wọ́ òun náà ní pé ṣé àwọn àtibáhùn rẹ̀ yẹn fáwọn òjijì ọlọ́run ṣe ọ̀lẹ́ ní máa ń tẹ̀lé wọn àdìgbé kan lé sí àbọ̀ ń dínkù wọn dà wọn lé sí o yàrá kele wa ni gbígbàgbọ́ ti rí nìyẹn wọn bá ti rò pọ̀ wọn ara báyìí á máa lé sí ni wọn ló jẹ́ káwọn èèyàn tó máa pọ̀ sínú ẹ̀sìn yẹn díẹ̀ díẹ̀ nígbàgbọ́ máa lé sí ni ti mú ní wọn ọba wọn tọ́jọ́ rẹ̀ yẹn fún kò túmọ̀ ṣùgbọ́n nìyẹn ọ̀rọ̀ ni ò lè wọlé sí la nígbà yẹn nítorí pọ́kẹ́ ìgbà Islam bẹ́ẹ̀ làwọn abọ́rọ̀ dé ipe kò sọ̀rọ̀ mẹ́ láti pé nítorí hadith yẹn lálọ́ jólé lórí láàbí ọba ti kọ́rọ̀ yẹn tí ọ̀rẹ́ yẹn ọ̀nà ẹ̀ka nkí náà kí òní kókó yìí látàkùkọ àwọn fàhádà òun ló ti wà wípé wọ́n máa ní báwọn ṣe rí ṣe sí àwọn ẹ̀fọ́ wọ́ọ̀sì tó yìí àwọn fẹ́ẹ́ lè má rí nǹkan tó sẹ́kùn lára àwọn èèyàn báyìí mọ́jú òwúrọ̀ nígbà tó wá rí bẹ́ẹ̀ lásìkò ìgbà táwọn ń lò tẹ̀mí bó wá lásìkò tí a àsásìkò tí wàá wá àṣàrùnà ẹ̀kọ́ ó tún burú tayọ. bẹ́ẹ̀ bí gbogbo àwọn ọ̀run wákàtí márùn tẹ́lómi ìgẹ̀ẹ́kì tí wọ́n bá ní kó fún rẹ̀ ní gírèdì onírípò òun náà wọ́n gbé kọ́ láwọn òfin kí wọ́n yá wa fún rẹ̀ nípò onírípò kankan. sọ nípa bẹ́ẹ̀ bá a ṣe ní ìdí irun ọ̀rẹ́ yẹn lójoojúlówó a tún ní ìdí ìdàtọ́wọ́ àṣegbọ́rẹ́ ó dẹ̀ sì ní àǹfààní nú ẹ̀ kò sí ohun tó ń pè ní ìdàtọ́wọ́ rẹ̀ àwọn náà ní fílù sọ́ọ̀à ṣíṣe tẹ̀lé wọ́n wá padà di ohun tí wọ́n ń lò fún ìmáṣe ohun tí èsì dáadáa àtọ́wọ́ rìn tábà sọ pé sọláàtù tàfọ wọ̀ọ́yìn òun náà ní irun tó tún lé sí lórí àwọn ẹ̀rùn dandan pẹ̀lọ́rọ̀ tí òjijì ọlọ́run sallallahu alaihi wasallam síbi àwọn bíi léèrè nípa islam anabi ní khamsu salawatin liyawmi wal layla irun wákàtí márùn ni ni ó kí lọ́sàn-án àti lóru oníbèrè yẹn tó wá tẹ̀síwájú àlẹ́ àlẹ́ yẹ ọ́ irú ha ṣé omi dẹ̀ tún jẹ́ dandan fún mi ànábì ní rárá o ilẹ̀ ẹ̀ńtàtọ̀ wà àbí tó bá kàn fẹ́ ṣiṣẹ́ tẹ̀lé tí sọ̀rọ̀ yẹn ló kù ẹ̀ wá rí tàtọ̀ wọ̀n yìí ó pàtàkì àtẹ̀tọ̀ wa sọ fún wa yìí pé ìkẹ́wọ̀n tàtọ̀ wọ̀n ó pàtàkì bọ̀ gẹ́gẹ́ bá a ti mọ̀ yìí pé àsọ̀látú khairul a'mal iṣẹ́ tó fi ń lọ rẹ̀ jù téèyàn lè ṣe ìrún náà ni òun lọ́dẹ̀ sí lóore jù ní àwọn ọjọ́ sin ara òun ládàá lè fi súnmọ́ láwọn yìí pẹ̀lú wọn dáhùn sọ́sọ́lá sọ pé ìsàkíìmù ẹ̀dúró déédéé wọ́n là ń tọ́ so ntọ́lọ́wọ́n ọba àlejò aláṣẹ fún yín ẹ̀ lè sírò rẹ o ṣùgbọ́n wà ìlàmú ẹ wá lọ mọ̀ ẹnìkẹ́rọ àmàlẹ́kùn sọ́lá èyí tó lóore jù nínú sẹ́yìn òun náà nìkíni o wọn ni irun kíkí tàtọ́wọ́ yìí ó lè fa kí ipò yẹn ga ìrun tàtọ́wọ̀ kéèyàn kí irun tàkó tó fi náfìlà ó lè fa kí ipò yẹn ga lálùjẹ́ náà. pẹ̀lú hadith rọ̀bí abun malik al-aslami wọn náà jíṣẹ́ ọlọ́run ọba sọ fún arákùnrin yẹn pé béèrè ohun tó o bá fẹ́ ẹni yẹn ní ohun tí mo kàn ní tí mo fẹ́ béèrè ànábì ní pé ń bí ẹ léèrè sallallahu alaihi wasallam ó ti pé bá a ti jọ rẹ́ láyé ń bí bàyà àtúnjọ rẹ́ lálùjẹ́ náà. àrẹ́bìnrin tó ní ìdíje lẹ́yìn lọ nínú tó ń ní ìdí náà nìyẹn àrẹ́bìnrin tó bá ala bẹ́ẹ̀ bá àì ní a fìkà bìkẹ́sà ti sojú ọ̀yà rẹ̀ mi lọ́wọ́ lórí ààrẹ ẹ̀ tí ń dọ́lọ́ fẹ́ nìyẹn ọmọ akírun púpọ̀ ọ̀kan nìyẹn ọmọ ọ̀dọ́ ọ̀rọ̀ kẹ́mẹ́ bá ń pè ní àwọn tó ń bára wọn lé kọjá làwọn ń pẹ́ pé sọ̀rọ̀bá ni kí n ti sọ̀rọ̀bá ni bàbá òun fẹ́ sọ sàwòbáàdù ẹ̀kọ́ sàbẹ̀lẹ̀ lẹ́yìn tóbi ó dẹ̀ jọ ọmọ ọdún sí ọlọ́run lọ́lọ́run àrùn sílẹ̀m wọ́n jẹ́ ọlọ́run àrùn. wọ́n ló bi òjíṣẹ́ ọlọ́run ọba léèrè nípa iṣẹ́ wo ló máa mú wa lọ́jọ́ náà òjíṣẹ́ ọlọ́run ní àlẹ́ ìkàbí kẹsà ti sùjúdù máa jẹ́ foríkanlẹ̀ rẹ̀ ọ̀pọ̀ nítorí pé oníforíkanlẹ̀ kankan fọ́lọ́run àti kọ́lọ́wọ́n ọba gbé ipò ẹ̀ga kọ́lọ́wọ́n dẹ̀ tún rẹ kó tún ọ pa àwọn àṣìṣe rẹ pẹ̀lú forí kan lẹ́yìn. ìkẹta nínú àǹfààní tí bẹ́ẹ̀ bí kákẹ́rùn ọ̀tà tó wà náà ní pé àwọn tó bá wà rẹ irun nẹ́fìlà yìí ló máa di pẹ̀lú hadith gbọ́ òjíṣẹ́ ọlọ́run sọ yìí pé ẹlòmíín ó kó níbi irun rẹ̀ tó kò sí ohun tí wọ́n kọ̀ fún ojú dákan ẹ̀dá mẹ́wàá lọ. abápẹ́rù sí mẹ́wàá ẹ̀yọ wúrò kan péré lọ́gbà. ẹ gbogbo alẹ́ la dẹ̀ mọ̀ ẹni tó bá gbé ẹyọ wúrò kan nínú nínú mẹ́wàá òun náà ti fẹ́ẹ̀lì ni wọ́n máa tún kíláàsì kan nìyẹn. ẹlòmíì dẹ̀ ní ìdákan ẹ̀dá mẹ́sàn-án òmíì ìdákan ẹ̀dá mẹ́jọ òmíì ìdákan ẹ̀dá méje òmíì ìdákan ẹ̀dá mẹ́fà òmíì ìdákan ẹ̀dá márùn-ún òmíì ìdákan ẹ̀dá mẹ́rin òmíì ìdákan ẹ̀dá mẹ́ta wọn máa kọ fún tí wọ́n bá lóun parí wọn ẹlòmí kẹdẹrí ákírun tẹ́lá ọdún gbogbo wàhálà tó lóun mọ̀ ọ̀sìn ìlàjì wọn akọ ní wọn akọ ikú wọn ní tẹ̀tàtọ̀wọ̀ tẹ̀tàtọ̀wọ̀ yẹn kẹrí àwa ṣe lófin òfin lè pé àwọn àbújẹkù yẹn wọn tọ́lá ń sọ̀tẹ́lá ti sọ́nà àwọn ọ̀rọ̀ kan tó gbádùn wí pé àkọ́kọ́ tí wọn kọ́ gbé sin rẹ̀ rúlé lórí jọ̀gbìn dàlùkẹ́yàmù àwọn náà nìrun wọ́n ní. ẹlẹ́dàá wa yóò máa sọ fún àwọn mọ̀lẹ́kà ó mọ yóò ní ẹ bá ń wo orun ẹrú mi wò sókè pé àbọ̀dì ìbò wọ́n yẹ kó pé wọ́n á kọ́ fún ní pípé tó bá di ìkùn tó di nǹkan kan fún bẹ́ẹ̀ ọlọ́run ibi ẹ bá ń bẹ fún ẹrú mi mi ń ta tó wù wá tó ní irun tó wà tó bá ní tàtọ́ wù ọ́ ọlọ́run tó wá sọ fún àwọn mọ̀lẹ́kà yìí pé àti múlẹ̀ àbùdí ìfarí ìdọ́ta ẹ bá lọ pé fún ẹrú mi ọ̀rẹ́ yẹn rẹ̀ yẹn mi ń tàtọ́ wù ọ́ ẹ̀dì nínú àtigbọ́rẹ̀ ẹ̀rú tó kíyàn lẹ́yìn ìgbà yẹn wọ́n sì wá wá mú iṣẹ́ rẹ̀ pọ̀ wọ́n sì máa sì ṣírò iṣẹ́ yòókù báyìí. tábà fẹ́ sọ nípa tàtọ́ wù ọ́ ọ ni a sì lè gbé ní méjì atọ́gùn kẹ́ńbẹ́ ẹ dákẹ́ wá bínú pé yàní àtàkàlà fi dán fi dán yàní sùwẹ́yà. tatọ́gùn kẹ́ńbẹ́ ọjà tatọ́gùn ọmọtìlá ìlú ẹgbẹ́ pọ́nbélé ni àwọn náà ní kí yẹn kẹ́ kírun nẹ́fílà yìí làásàbàbà láwù tí ò nídìí pàtàkì kan ìdẹ̀ni ní gbèdéke kò ní ní rákà kan ìyẹn lè kí n tó bá wù ẹ̀dà ní ẹ̀rùn kọ́kẹ́sì máa kí n lọ ó lè kí ó lè kí méjì ó dà wọn ó lè kí mẹ́ta ó lè kí mẹ́wàá ó lè kí jù bẹ́ẹ̀ lọ ó dà wọn tó bá kí òǹkà tó pọ̀ bí ọmọ ohun tó jẹ́ tó sálámà ó dà tó lálàáfíà wọ́n wà ní mọ̀jùmọ́ fatawa lè má mi náwàwí àhìmọ́ fọwọ́ ọ̀dà rẹ̀ wọn torí hadith abizar eh, al-ghifari kan wáyé pé afáwa kí adada kẹsíra ó kírun tó pọ̀ gan hadith yìí wà lómùsùn imam ahmed ó dẹ̀sí lálàáfíà dáadáa ó kírun tó pọ̀ gan gbọ́ wá sálámù kọ́lá láwùlẹ̀ ahmed ibn qais afáwa wá fi pé alitẹ́dìrí sọ̀rọ̀ fìdá aláṣàfẹ́ àwọn ará wẹ́tẹ̀ ẹ̀rọ tó ń kí ládìgbà yìí ṣe méjì ló dúró ní àbí wítìrì sọ́mọ yìí tó ń kí afáwa ni ilà asùn adìrì sàyìn náà láyà dìrì tí n bá mọ ìbọn lọ́wọ́ mọ̀ mi ni mọ iye rẹ̀ torí mi ti gbọ́ ọ̀rẹ́ ayò mi àbálùkọ́ọ̀sìm tọ́sọ báyìí pé bọ́ọ̀ mi nà àbùdì kò sẹ́rù kan láyè yẹtùdùlélọ́ ahìn sájídá tí ó forí kalẹ̀ kan fọlọ́n ilà rọ́fà àhùlọ́hù bí adárájáta àfi kọ́lọ́wọ́n bá fi gbé kó ga fún pẹ̀lú forí kalẹ̀ yẹn kọ́lọ́wọ́n dẹ̀ fi pa àṣìṣe kan fún ẹ wọ́n bá jẹ́ kọ́lọ́wọ́n máa tó rẹ̀ lọ́dọ̀ rẹ̀ lọ́wọ́ káṣíẹ ní ọ̀rọ̀ padà wá pé èyí tó dẹ̀ fi ń da jù ọ̀rọ̀ náà ni ní òkè ní rákà méjìméjì kó máa da ní méjìméjì mo ló fi ń lọ́lá jù ọyàn náà fi làwòrán ni àbí tọ̀sán tọ́lá wọ́n gbégbá alátọ̀ náà sọ̀tún sálá fún wọn pé sọ̀lá tún léèlì àwọn ènìyàn hàrì mọ́sánà mọ́sánà káṣíẹ ní aládìsẹ́ lè yóò gbádùn pẹ̀lú nẹ̀hárì tó wà mẹ́ ziyada yẹn lọ́ọ́ bàjẹ́ òru nìkan ló kọ̀rẹ́ ètò lálàáfíà wọn ni pé sọ̀láàtù lẹ́yìn mọ́sánná mọ́sánná irun òru méjì méjì ṣùgbọ́n láti sọ wípé irun òru àtọ̀sán méjì méjì ni òun ló bàjẹ́ tètè ṣáàbù pẹ̀lú rí wáyà ẹ̀ lọ́wọ́ tó arínú súnmọ́ àdìdà ó dì bẹ́ẹ̀ ntọ́ bàjẹ́ tí ò jẹ́ ọ́ lálàáfíà nìyẹn ṣùgbọ́n ìta bá rí lẹ́yìn mọ́sánná mọ́sánná irun òru méjì méjì ni eléyàn gbádùn ó gbádùn dáadáa ìpè téèyàn bá wà ń fáyà pélé fẹ́ mọ́ ọ́n fa àwùtarọ̀ bíi wáhìdà tọ́wọ́ àti ẹ̀yọ̀ kan tó fi ṣe kíni o tó fi ṣe wítìrì ó mú púpọ̀ jù. Ah. ṣùgbọ́n nínú mọ́tà ìmọ̀ mọ́lẹ́kì àwọn àtàjẹ́ mọ́lẹ́kì yóò àwọn fìnnà hàrì yẹn kún pé àtòrú o àtọ̀sán o yẹn máa ṣe ní méjì méjì kó da ní méjì méjì yẹn òun ló fi ń da jù eléyẹn yẹn dàtọ́wọ́ kan dàtọ́wọ́ kan tó ṣe pé mọ́tòlá tó ṣe yí pé akẹ́kẹ́ lọ ní pẹ̀lú ẹgbàá tá a ti kọ́kọ́ mú wáyé òbí tí yẹn bá lè dá méjì méjì ò dá yẹn bá dẹ̀ lè kí lọ́bọ̀rọ̀ lọ tó kí rẹpẹtẹ bá fáwọn àyẹ̀ lè kí ìyá àbẹ̀dá ọjẹ́ ẹ mọ̀ pé náà wọn sábẹ́ òjijì ọlọ́run ẹ̀rẹ́ kan. Ah. àgbọ́yé wọn sì wà nù tá a máa fi lu ọ̀rọ̀ ẹ̀ oyè bẹ́ẹ̀ pé wọn kọ́ gbọ́yé pẹ̀lú hadith yẹn ìyẹn hadith ma min abdin yasjudu lillahi sajda illa rafa'ahu Allahu biha daraja wa hatta anhu biha khati'a wọn kọ́ gbọ́yé bẹ́ẹ̀ ni gbogbo ẹni yóò tọ́ba ẹrú yóò tọ́ba forí kanlẹ̀ fọlọ́ọ̀ ní forí kanlẹ̀ kan tọ́ba ti ṣe báyìí ọlọ́run máa gbé ga pẹ̀lú forí kanlẹ̀ yẹn. adẹ́gbẹ̀sẹ̀ kẹrẹ fún. àtọ́wù kejì òun náà ni àtàtọ́wù ọ̀lẹ́mọ̀kọ́ yá èyí tó ṣe yíké ó ní àdé kìí ṣe pé yẹn ní ha òun ni tó ṣe pé wá nípa rẹ̀ tábà fẹ́ sọ ilé yẹn ìrìn méjì a ní wá sí àwọn tó ṣe pé máa ń tẹ̀ wọ́n tún máa ń pè ní asunanu alqabliya wasunanu alba'diya sunna tó yẹ pé máa ń ṣáájú ìrọ̀rẹ́ yẹn àti etí máa ń ṣe kí ni ọ tó máa ń wà lẹ́yìn ìrọ̀rẹ́ yẹn. kàmá fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ asunanu rawatibu yìí lábẹ́ àtàkọ́wò al-muqayyad. wọn láti máa rí àwọn èyí tó jẹ́ mọ́ tá a kan pamọ́ mbẹ́ èyí tá a kan pé ní tòótọ́ ṣùgbọ́n amúlọ́kùnkùn dùn ìtumọ̀ akan nìyẹn àwọn súnẹ̀ rùn tí bá ń ràn yẹn aṣọ ìpín bẹ́ńbẹ́ yìí tó ṣe pé amúlọ́kùnkùn dùn kí ló fà fi wọ́n sọ ìtẹ̀wọ́n sí ọlọ́run kìí sábà sin <clears throat> kìí kẹrẹ láti kì ọlọ́run ẹni raka mẹ́wàá àfàwọn Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhuma ó ní mo sọ ládọdà ní sọsẹlẹm raka mẹ́wàá raka méjì ṣáájú àyílá méjì lẹ́yìn rẹ̀ ó di mélòó méjì lẹ́yìn magari ó di mélòó mẹ́fà méjì lẹ́yìn ṣá méjì ṣáájú ọrùn àṣùwà wọn ní báwọn ti sọ nìyẹn wọn ní báwọn ṣe sọ nìyẹn atẹ̀lé lọ́dọ̀ àwọn àìmọ̀ mi pẹ̀lú hadithi mi tọ́wọ́ látọ̀dọ̀ ya wa Aisha ike anẹ́sọ̀ sálámánkì mẹ́rin ṣáájú àyílá àwọn padà sí sí kíni ọ wọn sì sí méjìlá àwọn náà wà padà wà rí bí gbé wọ pẹ̀lú hadith Ummu Habiba radiyallahu ta'ala anha àwọn kò bá ní ọdún sí ọ̀nì mọ̀nsọ́lá sinẹ́tà àṣírà tààrọ̀ kà ẹni yóò tọ́ bá kírun rákà méjìlá. ìtumọ̀ rẹ̀ pé mẹ́rin ló ṣáájú àyílá ìṣẹ́ẹ̀dì méjì tá a dá akọ yẹn ẹ́ ó ní ni o àbí lóru odidi lé kẹ́wọ́n dẹ̀ máa kọ́ fún lálùjẹ́ náà wọn bá o ìlébè tí sábà sáàjì wọn máa fún ọ ìjọba lè gbé e dé láyé bàyí náà máa sọ àìlà ní sùn ju yàrá ni wọ́n ń ṣe tọ́ba kí wákà méjìlá pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀yẹ àti pé wọn akókó di ilé gan fún ọ wọn bá rẹ lọ láàyè mọ́sídá àti wọn awolawo bẹ́ẹ̀ tó ń tẹ́lẹ̀ jẹ́nà ẹni ọba wa kọ́ mọ́sálásí fọlọ́ ọba ẹ bá yọ ojú sí wọn tọ́ ẹni ọba kọ́ mọ́sálásí fọlọ́ ọba fọlọ́ ọba sì máa kọ́ ọ̀dẹ̀dẹ̀ ilé kan fún un náà ní kíni ọ lálùjẹ́ nà tó kéèyàn máa wọ ìpín ilé wa di mélòó kéèyàn máa sọ pé lè di mélòó tó kọ́ náà ọ̀rọ̀ àlejò alákọ̀ọ́sọ àná wa. tó lábẹ́ èyí tá a sọ pé wọ́n kẹ́ pámọ́ yẹn òun yẹn ni sunnatul fajr ẹ̀rí pa ti sọ́ńpa rẹ̀ ìfẹ́ra ká méjì ṣáájú kiri o ṣáájú ọ̀nà àṣùbà wọ́n fẹ́ ká fúyẹ́ rẹ̀ yẹn ṣé ife wọn máa ń lérò pé àṣùsọ́lá kìí kí ju fáṣí àlọ́ àti ẹ̀ ní àkọọ́lẹ̀ padà fìdí ẹ̀ múlẹ̀ yìí pé ní máa ń ké. سيدي على حديث البخاري ومسلم طبعا لوري على صدر يا عائشة يبي أنا بمن في ركعة الفجر يعني débi pé òun sọ pé sálẹ̀bì kàjú fàájì àlọ́mẹ́ ẹgbẹ́ mi mọ́tà mi máa ń máa ń lè kà àtẹ́kẹ́ ọ̀hìnmọ̀fọ̀wọ́ tààlà lọ́dọ̀ ohun táwọn sọ náà ni pé kí ẹ̀ ta fàájà fàájà nìkan fún kí ni o àkàtà fàájì àti ẹ̀ ní àárẹ̀ ìgbà wà mí nù Muslim tọ́lá ní sọ̀tọ́lá ká kílẹ̀ ayọ́ àlìkẹ́ àfẹ́rún ní rákà aláwọ̀ fáwọn sì ká lọ́lọ́ ahad ní rákà ẹlẹ́ẹ̀kejì. eléyẹn bẹ́ẹ̀ ìgbọ́n àmì ìdẹ̀tú wa nu mùsùlùmù yìí pé a lè ka ayé àbákọ́rọ̀ àwọn ta ti ṣe olú àmàlà bíláhi ọmọ ọ̀hún sílá ilé iná ẹ̀yẹ parí rẹ̀. قولوا آمنا بالله واصل وليس بالصحيح àtàlùfájìrì súnà ẹ̀ta akẹ́pamọ́ ni. ẹ̀ńtọ́ wa já sí pé rákà méjì yìí bọ̀ fún bóyá nítorí àròjàre kan ńlọ́fà wọ́n fẹ́ kẹ́ni ẹ̀ san nígbà tí àròjàre yẹn bá ti kú òkú pẹ̀lú hadith àbí ìrora tó wá lórí ẹ̀ ké àwọn rìnrìn àjò kan àtòbí sí ọlọ́run sallallahu alaihi wasallam àwọn bá kún kọ́sẹ́ ní ojí lọ́rùn òbí yọ wọn náà sọ sọlá bẹ sọ wípé lèyà kòtò kó lọrọ jòlè lèrà tẹrọ ọhìn láti kẹ́ni kọ̀ọ̀kan mú orí nǹkan ẹ̀kún rẹ ọ. fàyínà hádà mọ́nzílù hádọ́rì nà bí ìṣàìtọ́ lórí bí tá a wà yìí <laughs> àti tani bẹ́ẹ̀ ọ. wọn làwọn ti bẹ́ẹ̀ wọn làwọn ibi wà ní wọn gbomi wa ọsọlọ àlá ọkùnrin náà lẹ́ẹ̀mejì tó wọn á ti kí o. ìhùn sàjìdá tẹ́ni tó gbà lérò náà ní í pé wọ́n kírun aka àtàlùfájẹ wọ́n sì wọ́n aka ṣùgbọ́n ní nígbà yẹn wọ́n fi hàn pé tó bá bọ́ fún yẹn ìyẹn sì máa kán àtẹ láwọn míì tó máa ń fa wàhálà lórí ẹ̀ tọ bẹ́ẹ̀ dẹ̀ ni hadith wa tó fìdí ẹ̀ múlẹ̀ pépé ìyẹn hadith afa abdullahi ibn umar látọ̀dọ̀ hafsọ wọn lò jíjọ lọ́n sallallahu alaihi wasallam idha tí fájìrò bá ti yọ la yusalli illa rak'at al-fajr kò sí ohun tó tún lè kí mọ́ kódà tó bá bọ́ fún lákàtà àlùfájì ó fi ẹ̀yìn pé yẹn lè san tó bá ti padà fi kíni o tó bá bọ́ fún yẹn. tọ́ lẹ́yìn rẹ̀ lábẹ́ irun tàkọ́wọ́ ẹ̀rì pàṣẹ pé a ní súnánù rawatib láti kà wọ́n rákà mẹ́wàá yẹn tàbí méjìlá ẹni ó sí mẹ́rin ṣáájú kíni o ṣáájú àyílà. a ti ní hadithi kan tún wà. nígbà tó sọ̀tàlá tó lọ yàrá ìyàwó ọmọ sàlámọ́ lẹ́yìn àlàǹsárì wọ́n bá dẹ̀sùn kí rákà mélòó mẹ́ọ̀ rákà méjì ó wà fún gbogbo wa la àdéhùn ìjẹ́ oyé wa ṣe ní fún jìṣẹ́ torí wọn ni wọn bí pé tún lè yí tó kíyìn rí kọ́ wọn lọ wá padà kí lẹ́yìn àlàǹsàrè tẹ́lẹ̀ yẹn ọ̀ṣọ́ọ̀ṣù lọ́jọ́ fanisi sẹ́lẹ̀m. ní abẹ́ asúnánù rọ̀ wá pé ọ̀hún náà ni abẹ́ ẹ̀ta ti parí rẹ̀ àwọn abọ́ síbi asúnánù rẹ̀ rọ̀ wá ti bì àwọn súnánù tó ti gbé ìyẹn ló ní ṣe pẹ̀lú as-salawatil mafruḍah àwọn ọ̀run ọ̀rẹ́ yẹn náà náà ni sọ̀lá tó lè wé tẹ̀ àwọn wítìrì atẹni ọwọ àná hadith yìí pé inna Allaha wẹtẹrù yuhibbul wẹtẹrù ọlọ́run ọba ọba àsúni ó ni, nífẹ̀ẹ́ irun tó ṣe yí pé méjì ò lè ṣe ni o tí ó lè gé kátẹ̀ní hadith da'if kan tó wà ìgbà ni yóò tẹ ọba kéwé sí ìfọ̀lá ìsàmìnà wa hadith kan tó lọ́rọ̀ wítìrì àdéhùn àbí bá sọ̀rọ̀ wọn sọ pé ọlọ́run ọba ti àlésùn nǹkan fún un lẹ́nu sọ̀dá sọ̀rọ̀ tẹ̀ torí bẹ́ẹ̀ ẹ̀kin láàrin ìṣá ìsìnkìnì ọ̀ sínú àṣùbà náà àwọn àdéhùn mi tó tún gbádùn òun lọ́rọ̀ tó ṣe ọlọ́run sọ pé ìyá lọ àkàrà sọ láti kún bí lẹ́yìnlí wítìrọ̀ sọ wítìrì a ní ọ̀rọ̀ bíi méjì lọ́wọ́ ọ̀rọ̀ kan wá ó ní kíni ó ní wájib dandan gan ni omi ìdẹ́pẹ́ ní kíni ọ sunnatu mu'akkada kálukú náà ló ti tàmọ́ sáka lọ́gbà ẹ̀rí rẹ̀ mú lórí bó ló ṣe jẹ́ sunna mu'akkada bó ló ṣe jọ́rin àwọn tó gbé ní dandan òun náà ni ọ̀rọ̀ tí wọ́n sọ fún àwọn sọ̀rọ̀ sọ pé jẹ́ àlọ́ akhira salatikum bil layli witra wọ́n ní tùmọ̀ rẹ̀ ni pé àṣẹ ni àlọ́ sọ̀rọ̀ ló fi wí àti gbólóhùn aw tiru qabla an wọn ní wọn tó fà táwọn fi pé wítìrì ní kíni ọ ní dandan nìyẹn ẹ wàá láwọn tó pè ní sunnatu mu'akkada wọn ní pé àwọn rí i pé inú gbogbo àwọn àhádìsì táwọn rí àwọn òrí bi tí yín ti ń sọ pé àgbà kí wítìrì ibi dé àtúntòlám kì í sábà pàtì ànábì ìpàtì nínú gbogbo ìgbésí ayé rẹ ànábì ìsábà fi kíni ọ kì í sábà pàtì. ìgbòláwà kí wítìrì wítìrì yìí ọ̀sẹ̀ tọ̀ bàdà tó lọ́yìn fàjọ lẹ́yìn ìgbà tó àlùfájà rẹ̀ bá ti yọ òkè tí ọba ti yọ náà láti lè ṣe kíni ọ òun la lè kí ìgbà tá a fẹ́ ká kí sí jù òun náà ní bàdà sọlá tó lè ṣá ìlà tó lọ́yìn fàjọ tí tó àlùfájà rẹ̀ ó fi ṣe kíni ọ tí ó fi yọ mọ́sálà mi wà ní ipe ṣé tá a bá kí wítìrì tẹ́sà tó lè yẹn náà fílà mi. bẹ́ẹ̀ ni nẹ́fìlà kan wà wọ́n náà kò sálámà ń ṣe nẹ́fìlà aráka méjì kan ẹ̀rí àdìsí yà wá ń ṣàwá lórí ẹ̀ tí àdìsí yẹn dẹ́wọ̀ ìgbádùn dáwà nù sàhíì Muslim wọ́n náà níbi máa ń sálámọ̀ ní sálámọ̀ tó yẹ yosùmí ọ̀nẹ́ yóò fún wa gbọ́ tí wọ́n á kẹ́ra méjì lẹ́yìn ìgbà tó bá sálámọ̀ wa kọ́ àyín ìjókòó ló ti máa kí adẹ ni wọn sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ ṣùgbọ́n èyí tá a lè gbámú bẹ́ẹ̀ náà ni pé nǹkan tó ti ṣẹ̀tọ́ ni nípa káńsù sálámà ṣe kí ni o ó máa ń ṣe ṣùgbọ́n kì í ṣe kì í ṣe dáadáa rárá lọ́wọ́ arínú wọn tó wọ́n sọ wípé kò mú rárá ìwọ tún ní nẹ́fìlà lẹ́yìn ìwé tìrì. èèyàn gbọ́dọ̀ sí nẹ́fìlà méjì tó rinlẹ̀ náà ni pé síbá nẹ́bí sí ọ́sá ó rinlẹ̀ yìí náà sọ̀tún lá ó ṣe ajá sí pé ó ṣẹ̀tọ́ nìyẹn. tábà fẹ́ kí wítìrì ṣùgbọ́n kì í ṣe dandan tábà fẹ́ kí wítìrì rákà mélòó la lè kí ó lè jẹ́ rákà kan hadith rẹ̀ wà òun ni hadith àti sọ̀rọ̀ ń pa rẹ̀ tẹ́lẹ̀ yìí pé irun òru méjì méjì ni tí bá ń pààyà pé lè fẹ́ mọ́ báyìí pásù bá fẹ́ tó ìyẹn akẹ́yọ̀ kan ṣe ìyẹn àwọn àfisẹ́ wíìtì lórí ìdíyẹn ti ṣe kíni ọ̀hún ìyẹn ti kíni. adẹ̀lẹ̀ kí rákà mẹ́ta adẹ̀lẹ̀ kí rákà mẹ́ta táwọn afẹ́ kí rákà mẹ́ta yẹn ọ̀nà méjìlá lè gbà kí alẹ̀ kí rákà méjì ìyẹn sálámọ̀ ìyẹn tó wá dá ẹlẹ́ẹ̀kẹta kí ìyẹn sálámọ̀ àdéhìí wá lórí eléyìí ìbàlẹ̀ kí bẹ́ẹ̀ bákan náà a tún lè kin rárá kin pọ̀ òun ni hadith ìyàwó àyìnṣá ìyẹn ni pé ọ̀bọ̀rọ̀ rákà mẹ́ta òdìdí mẹ́ta táwọn àdìde táwọn àjókòó táwọn àdìde táwọn àjókòó táàbí kí mẹ́tẹ̀ẹ̀ta tán. pẹ̀lú hadith ìyàwó àyìnṣá radiyallahu ta'ala anha ó ní òjíṣẹ́ ọlọ́run ọba nínú rọmọdán ni àtìgbà tí èsì rọmọdán òjíṣẹ́ ọlọ́run ò kí lé sí ní rákà mọ́kànlá á kí mẹ́rin má ti ẹ̀ béèrè nípa bó ló ti da tó bó ló ti gùn tó abúkí mẹ́rin mi má béèrè nípa bó ló ṣe da tó bó ló ṣe gùn tó yóò tún sẹ̀wọ̀n akí mẹ́ta ọmọ yẹn pé mẹ́rin yẹn alápapọ̀ mẹ́rin àkọ́kọ́ mẹ́rin kejì náà alápapọ̀ ń sálámọ̀ fún bákan náà mẹ́ta yẹn náà alápapọ̀ tó sálámọ̀ fún ọjọ́ sálámọ̀ mélòó lọ́wọ́ mẹ́ sálámọ̀ mẹ́ta ẹni yẹn mu ṣùgbọ́n àwọn afáàfẹ́ pàkíyèsí wípé tábàfẹ́ kírun yẹn wọn ò ṣe lófin fún wa ká kínní. yanni ataya méjì bá máa ń kí mọ gaari agbọdọ kí bẹ o ẹ mọ kéèyàn kíráka méjì kó sálámọ wọn tún wá dìde kó kíráka kẹ kó sálámọ àbí kó dẹ̀ kí ní ṣùgbọ́n kó kí bá a máa ń kí mọ a gẹ́lẹ́ pẹ̀lú wípé akíráka méjì á sàtáyà yọ sálámọ ìyẹn ò afájùlọ pẹ̀lú hadithi tó wá látọ̀dọ̀ àmì ìwérọ́ wọn náà sọ sọlá sọ ìpínlẹ̀ àti òtẹ́rù bíi sálẹ́s ẹ má jẹ ọjẹ́ mẹ́ta ẹ má ṣe wítìrì ní mẹ́ta ẹ jẹ ọjẹ́ márùn àbí méje ẹ má fi jọ sọ̀rọ̀ àtìlímọ́gìrì ìrùmọ́gárì wọn ni wọn táwọn ìfẹ́ lò pẹ̀lú ẹ má jẹ ọjẹ́ mẹ́ta yẹn nìyẹn nítorí gba ti rí hadithi míì tó sọ yìí o fún wítìrì ọmọ ẹgbẹ́ tí yẹn bá kí wítìrì tiẹ̀ pẹ̀lú wípé ó kíraka méjì ó sàtáyà ó wá dìde ó wá kíraka kan ó sẹ̀ sàtáyà ó sálámọ̀ ó ti fi jọ mọ́gárì nìyẹn kò mú méjì nù kan òun ni kò mú ẹ̀ mọ́ ó kí méjì kó sálámọ̀ ó tún wá dìde kó kẹyọ kan kó sálámọ àbí kó dẹ̀ kí mẹ́ta òdìdí kó sálámọ ẹ̀rí. àbẹ̀dẹ̀ tí ẹ̀kọ́ abẹ́ kí láwọn máa ké níbi irun yìí àwọn èèyàn tó máa ń ṣe mistake yẹn rẹpẹtẹ rákà àkọ́kọ́ kíláàkì suratul A'la sabbih isma rabbikal a'la rákà kejì ya ayyuhal kafirun rákà kẹta qul huwallahu ahad hadithi tó wáyé palẹ̀ ṣe mu'awwazatan hadith da'if hadith tí ó fìdí múlẹ̀ wọn bá rìn yẹn ti yé tó bá kẹ́ náà wítìrì bó ti lè jẹ́ ìkan tó lè jẹ́ mẹ́ta ó tún lè jẹ́ márùn lè jẹ́ márùn ó dẹ̀ ti ṣẹ̀tọ́ yẹn lé kí márùn ṣùgbọ́n tábà bẹ́ẹ̀ kí márùn yẹn náà tọ́ba yẹ pé márùn ni èèyàn gbọ́dọ̀ jókòó fàtàyà ìlàfíl kọ́mìsà àti rákàtà rọ̀ ọ̀rọ̀ ẹ̀fẹ́ wọn wà dìde wọn wà jókòó wọn wà dìde wọn wà jókòó tí rákàtà máa pé mélòó jáfi pé márùn wàá pẹ̀mí ẹ̀fọ́ sí ìyàwó àyìnṣẹ́ rọ́jà lọ́ọ́ ta láàánì hà ó ní àlùkò sẹ́lẹ̀mù ní máa ń kírun rákà mẹ́tàlá ẹ́ mẹ́tàlá yìí àwa fi márùn ṣe wítìrì mbẹ́ láàyè jìlẹ̀ tọ́ba abẹ́ kí wítìrì yẹn kò ní jókòó ẹ̀láfẹ́ àkèrè hà àfi nígbẹ̀yìn yẹn yẹn àti tí wàá nu mùsùlùmí mẹ́ọ̀ mélòó lè tó ti kọ́kọ́ kí tẹ́lẹ̀ kó tó kí márùn sí mẹ́jọ ẹ̀ lápẹ̀rẹ̀ ká sọ pé ó ti kí mẹ́rin mẹ́rin tàbí yẹn àwọn àti àwọn akí márùn odidi ọ̀kìn sí i bákan náà ìwé sì rí bá ṣe lè kí kan ta lè kí mẹ́ta ta lè kí márùn olódìdí bẹ́ẹ̀ náà la tún lè kí méje àti mẹ́sàn òun náà ẹsẹ̀ tán dáadáa ṣùgbọ́n ọlálàyé bò láti máa bá kí ìyàwó àyíṣà ọjà lọta láàánìhà àwọn náà wọn bá tuntun gbà àdìsí àdìsí yẹn tó wà ní mùsùlùmí ẹgẹ eléyìí ni wọn pè ní ìṣẹláàbù tànáwó rìn òun náà kà fárúkú ń bẹ́ẹ̀ náà lè ṣẹlá fẹ́yìí. اختلاف kẹfẹ tó ń pè ní ìxtìláàfù tadọ́n ọ̀hún náà ní kílè sọ pé aláàlí ní kílè yìí pè ní haram irọ́ yóò jẹ kánú méjèèjì irú ìxtìláàfù kí ìxtìláàfù lélẹ̀ yẹn ẹ wá rí ìxtìláàfù tanawwu' ọ̀hún náà ní kí anábì ṣe èyí ńjọ́ kan ó tún ṣe èyí ńjọ́ kan ìwọ méyì èmi méyì ìtọ́ bá kálukú ló lè mú mbẹ́ eléyìí ni wọ́n pè ní ìxtìláàfù tanawwu' bínú bí irú ẹ lọ́rọ̀ wítìrì tá à ń sọ yìí ẹnìyẹn kí wọn lè ṣe ìlìsáàmù ẹnìkan fi òòsà kí rákà kan òòsà kí mẹ́ta òòsà kí márùn òòsà kí méje nítorí báwo kálukú lọ́ọ́ máa ṣe kí ni o lọ́ọ́ máa kí ṣùgbọ́n àti ẹ̀wà afẹ́ fún wa gẹ́gẹ́ bí àwọn afáwa ṣe máa ń pa kéèsì nítorí bá jáde pé kéèsì ojú kan làná fi sọ̀rọ̀ ń pa ẹ̀ ká máa ṣe ojú oríṣiríṣi yẹn sódà márùn jọ mélòó oníjọ ṣe méje náà ọdún ṣe mẹ́sàn yẹn tó bóò láti wá kí wí sí rí ọlọ́pàá méje ọlọ́pàá mẹ́sàn. yálà wa Àìṣà radiyallahu ta'ala anha wọ́n bẹ̀rẹ̀ sí ní sàlàyé bóò láti ṣe máa ń kí wí sí rí ó ní àwa la máa ń ṣe pákó lọ́jọ́ fún òjíṣẹ́ ọlọ́run ó fi hàn ojúṣe ìyàwó ni kọ́tọ́jú pákó fọ́kọ ẹ̀ ṣe àfáà mo ti fi pákó yín lẹ́ ọ mo ti tún ṣe dáadáa wọ́n ní táwọn bá ti wá ṣe pákó lọ́jọ́ fojúṣe ọlọ́run tán ẹ̀rí ànábì yóò jí ó fi hàn pé látàlẹ́ ni o làwọn ti tọ́jú pákó yẹn lẹ́gbẹ̀ẹ́ tó jíṣẹ́ ọlọ́run tẹ́ ẹ bá jí o ibi tá a fi pákó yín sí nìyí o ẹ mọ̀ pé ọ̀pọ̀ ọgbà ìyá wa máa ń borun lọ́gbà yẹn ti wọn mọ wọn ó ti tọ́jú pákó yẹn lẹ́gbẹ̀ẹ́ pákó ní ìtẹ́ bá jí jíṣẹ́ ọlọ́run òjíṣẹ́ ọlọ́run ọlọ́run á jí lóru ànábì àrùn pákó àwa kí rákà mẹ́sàn fún wítìrì wà á ní jókòó nínú rákà mẹ́sàn ẹlẹ́fín sámìnà àfẹ́lẹ́ kẹjọ ìyẹn pé wàá pẹ̀ mí pọ̀ ni tòsí yé sódà àti òfin níkẹ̀ kí n tó ní ní kókó rẹ̀ níbi ẹlẹ́kẹjọ ló tó máa jókòó wọ́n ní yàrá rẹ̀ tí ọlọ́run yóò dúpẹ́ ìtumọ̀ rẹ̀ ni pé yóò tàkà ayá lásán ní rákà kẹjọ akúfẹ̀ wa nẹ̀rọ àwọn akíkan sí asàtà ya fi ní ẹni àti kíni ọ asàlámù ọlọpàá ti yára bẹ́ẹ̀ ṣé o fẹkọ sálámù ní òkè mẹ́jọ yẹn asàtà ayẹwo náà rò asẹwà dìde fún kẹsàn aládìkẹlẹ kẹsàn asàtà ya sálámù wọn ni yóò tún jókòó yọ sálámù wọn ni sálámù tó bá sáyà wọn máa gbọ́ wọn ni lẹ́yìn ìgbà yẹn yóò tún sẹ wàá kí rákà méjì míì wọn wá fáìn rákà méjì tá yẹn níjókòó. Kini ni máa ń ké ní rákà méjì yẹn wọn ni yóò ké fásíà àti zilizala rákà kejì níjòkó ni o àké fásíà àti kúlẹ̀ ayọ̀ àlìkà fìrò wọn ní dáká ka gbogbo àwọn rákà tó ti di ọlọ́run kì í ọjọ́ mélòó wọn ti di mọ́kànlá ẹ̀wọ̀n tó mẹ́sàn-án ló kí n tẹ́lẹ̀ ó ní wa di kó ti di ọlọ́run tó di àgbàlagbà ó ti lọ́jọ́ lórí sallallahu alayhi wa sallam ẹrẹ tún pọ̀ láàrẹ̀ ní ẹ̀fẹ́ kò sanra tẹ́lẹ̀ o tún padà sanra mẹ́sàn-án yẹn bá tún di méje mọ́ lọ́wọ́ wọ́n ní ṣùgbọ́n o rákà méjì oníjòkó ní ìsìn bẹ́ẹ̀ ọwọ́ ajẹ́ mélòó tó tún padà jẹ́ mẹ́sàn-án ní ẹ̀yẹ́ àwọn ọ̀nà tá a lè gbà kí wíṣẹ̀rẹ̀ nìyẹn méje mẹ́fà olódìdí ọ̀pá mẹ́fà òdìdí àwa sàtáyà òní sálámọ̀ yóò tún fẹ́ wá nẹ̀rọ akínláta kan lọ sàtáyà lọ sálámọ̀ ná márùn àti wíwọn ṣáájú òdìdí lòun òdìdí márùn ní òtún ìparí náà ní òtún sálámọ̀ àti wíwọn bákan náà nínú nǹkan tí wọ́n ní ǹjẹ́ dandan ni ó ṣe wípé tá a bá sáfẹ́ kí wé sì rí àbí ká ṣe sáfìn kò kí ń ṣe dandan tọ́lọ́ súnmọ́ kírun káyàn mú gbà mí àsìkò téèyàn ó fi kírun kò ju rákà mẹ́ta lọ tí fájúrò máa fi ṣe kíni o tó máa fi yọ àbí tí wọ́n á tẹ̀ fi gbérun nẹ̀rú ẹ wọ̀ pé ìgbà fájúrò bá yọ lẹ́yìn rákà àtàlífàjọ àbẹ́ ẹ̀kọ́ ọkà yẹn mú nìyẹn ìyẹn lè kí rákà kẹrẹ dáa ìyẹn lè kí rákà kan. Ah, bákan náà nínú kẹta tó fẹ́ bí wítìrù àwọn náà ní ká ṣe kíni o ká ṣe alikunut ní àdúrà yẹn fẹ́ wọ́n láwọn ọ̀rọ̀ tó pọ̀ nú ẹ̀ yàrá kọ́ tí yẹn bá fẹ́ ṣe gbọ́dọ̀ gùn sínú súnà kókó àìsí máa rìn mú tó máa dùn oríṣiríṣi símẹ̀ wọ́n dẹ̀ fẹ́ kí yẹn gbowó sókè ah, ṣùgbọ́n èèyàn yẹn èèyàn rájú eléyà jẹ́ àwọn kẹta tó gbọ́dọ̀ sọ nípa ọ̀rọ̀ àlùkùnúùtù tá a fẹ́ ṣe ní mọ́wétìrì. tí ẹ bá jẹ gbèsè wétìrì sọ́rùn ẹ yẹ gbèsè wétìrì kò lè kí ìyọ̀dẹ̀ fẹ́ yẹ níbí ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sódì sí ọlọ́run tí èrì kí pẹ̀lú kọ̀ǹdíṣàn ẹ̀rí ẹ rí i pé wọ́n lè òjíṣẹ́ ọlọ́run pé ẹni yóò dọ́ bá sùn láti kéwé tìrì àbúdẹ́ gbàgbé ọwọ́ àánú Sahih Tirmidhi àbúdẹ́ gbàgbé tó ń tọ̀ ń kí nígbà tó bá ti yí nígbà bá ti rántí ẹ̀ bó ti wà náà rọrùn ṣùgbọ́n bò ní àdìsọ́sọ́ láti máa ń kí ẹ rí i pé bí Aisha lóhùn mọ́ pẹ̀lú òjíṣẹ́ ọlọ́run òun náà ní pé kèékélé sí ní mọ́kànlá nínú Ramadan àtìgbà wọn sáré bá fẹ́ kírun wítìrì yẹn kí ló máa wá fi sí o àfẹyọ kẹsì ẹ àfẹyọ kẹsì ọmọ adi mélòó adi méjìlá ẹni bàbá ibùdó sèmi rahimahullahu ta'ala làwọn náà fi sọ wípé ẹ bá wáyé pé wítìrì tiẹ̀ márùn ló máa ń kí àfi kẹsì yóò di mélòó ẹ wáyé pé méje ni máa ń kí yóò fi kẹsì yóò adi mélòó ẹ wáyé pé mẹ́ta ni máa ń kí yóò fi kẹsì adi mélòó ẹ tó wáyé pé mo máa ń ṣe ànẹ́bì jẹ ni mọ́kànlá ló máa ń kí àfi kẹsì yóò máa di kíni àdì méjìlá wọ́n ní wọ́n kọ́ fún tọ̀hún tó bá sán láàrin kíni ọ láàrin irun àsùbá àti irun àyílà sì máa kọ́ fún bí ẹni yìí pé òru náà ló kíni ọ ló kírun yẹn. Ah, nínú àwọn sọlá tó tàtọ́wọ́ wọn ohun tó ń pè ní kìyàmù lẹ́yìn ẹni gbàgbọ́ fún wa pé rọmọdán lọ tàràwíhù lọ ṣùgbọ́n sọlá tó lẹ́yìn ló ti wà wọ́n wọn kì í fi àmú lẹ́yìn wọn náà lọ́lá tó pọ̀ gan ní ẹ̀sìn náà fìlà lóru ọlọ́lá tó pọ̀ ẹ̀rí jẹ́ mi ń sọ rẹ̀ lọ́rọ̀ tọ́lọ̀ ń sọ pé ọ̀mìnà lẹ́yìn tọ́lọ̀ ń kọjú dà nẹ́bí gbọ́dọ̀ ti ń bá nẹ́bí sọ̀rọ̀ ń bá wa náà sọ̀rọ̀ ọ̀mìnà lẹ́yìn fatahajjad bihi nafilatan lak tó bá di lóru ìdẹ́kọ̀ sí náà fìlà ẹ̀ àṣẹ an yab'athaka rabbuka maqaman mahmuda tó bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọ̀padà gbé ọ dìde ní ipò ipò yìí ọlọ́run àgbé ọ dìde mbẹ́ àwọn yàtọ̀ wá lórí ọkọ̀ lọ́kẹ́rin ṣùgbọ́n kan nínú ẹ̀ nìyẹn bákan náà ká tún pé ìròyìn kan ròyìn àwọn ẹni ọlọ́run ẹrú sí ọlọ́run ọba ọba àjọkẹ́ ayé wọn náà fi àwọn ẹgbẹ́ sọ yẹbi ìtúnà ẹni rabbihim sujadan wa qiyam alẹ́ wọn ni wọn máa fi forí kalẹ̀ fọlọ́run wọn ọ̀hún náà ní hadithi tá a máa ń gbọ́ yẹn pé ó wà lálùjẹ́nà àwọn yàrá kan pé ipá máa rí ta rẹ̀ nínú ẹ̀ á máa rí inú ẹ̀ níta rẹ̀ ẹ́ ọlọ́run pa alẹ́ ti kalẹ̀ fẹ́ tí máa ń fún yẹn jẹ ọ̀yẹ́ pé à ń fún yẹn jẹ lọ́wọ́ wọn ká tó máa fún yẹn jẹ lẹ́yìn Ramadan ọlọ́run pa alẹ́ ti kalẹ̀ fẹ́ tó bá ti yí pé ó ń fọ́ sálámọ̀ ká àtẹni ọmọ àtẹni tí ó máa ń sálámọ̀ sí wọn ọlọ́run pa ti kalẹ̀ fẹ́ tó bá ń kírun lóru nígbà táwọn yẹn ti sùn ẹ̀rí àwọn ẹ̀gbìyànjú àwọn àti ní lóru ànábì tó jóyè wáyé pé dáàbò sọlẹ̀hìn in qablikum ṣiṣẹ́ àwọn ẹni eré tó ti ṣáájú yín òun náà ní náfìlà lóru ọlọ́run sì máa fi ń pàṣẹ ṣeré fún yẹn ọlọ́run dẹ̀ tó máa fi ń gbégbé yẹn dá ọlọ́run tó fi máa ń lé yẹn jìnà sí kíni o sí ẹsẹ̀ ṣé ìgbé dábàá rẹ̀ tó sùn bí o ti náfìlà lóru tó fi á di lẹ̀ mọ́ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ bá la ṣàìtàn ẹ̀ ọdúnẹ́yì àti ti tọ̀ sí kíni o sí òye tiẹ̀ nìyẹn torí bẹ́ẹ̀ eléyìí kí agbìyànjú ẹ̀ ká má jẹ ọjà àwa tá a ti ń ṣe ọlọ́run ò ní yá sí wa láti ṣe àwa tá a ti máa ṣe ẹ̀ láfàjẹ́ ká gbìyànjú rẹ̀ ìgbà tí wọ́n fẹ́ ká ṣe ọ̀nà ni awwalul layl wa wasafihi wa akhirih èyí ò torí o ṣe gbogbo ẹ̀ lànà fi ṣe rí irú eléyìí náà wọ́n pè ní ikhtilafu tanawwu torí àbáwá Anas Malik radiyallahu ta'ala anhu ó ní ma kunna nasha kò ní wùwá gbà kẹta fẹ́ ránẹ́bì pé ń kírun báyìí lóru àbí kádẹ̀ bá kọ́ máa kírun bá a lọ lákòókò òru a lè bá ẹjẹ́ àtẹ̀túwò láàrin òru kò lè jẹ́ gbà yẹn lába àbáníkáwò parí òru àwọn ọba ó fi èpè tó bá rọ kálukú lọ́rùn ni àbáwá ẹgbẹ́ wọn tọrọ òun lọ́rùn pé olóorun alásùn bọ́rọ̀ jí ni ṣùgbọ́n tó bá tètè sùn ní bíi eight máa ń tají ní bóyá bíi one ó ṣe é ó ṣe bọ́lọ̀ bá ti fún nígbà láàyè mọ́ àbóhùn kẹ̀dẹ̀ rẹ bíi three ló máa jí abẹ́lómi ní fọ́ọ̀lù máa jí kó ṣe èmi dé ìgbà tọkàn lọ́la jù lọ mo ṣe wá nù hadithi bọ́lọ́hún ṣe máa ń sọ̀kalẹ̀ nínú Bukhari ìfẹ́ ọlọ́hún sọ̀kalẹ̀ sẹ́mi ayé tí gbogbo ooru nígbà tí ooru yẹn bá kùn dákẹ́dá mẹ́ta ọlọ́hún bá sọ fún yánà ẹlẹ́mẹ́lì ọba ni mí wọ́n lè méjì lọ́lọ́hún wì mọ̀lẹ́dí yẹ́dí ọ̀hún ni kálọ́ fẹ́ pè mí fàṣẹjì ibùlà kí n dóńtọ̀ ń lóhùn mọ̀lẹ́dí yẹ́sálùní kálọ́ fẹ́ bí mí léèrè àwòdíyà kí n fún mọ̀lẹ́dí sẹ́kìrú ni kálọ́fẹ́ wa mi lálá foríjì fà àfẹ́rẹ́ la kí n foríjì ẹ wá rẹ ni ó sùn ẹ̀rí pé òun kẹ̀jẹ̀ gbẹ̀ǹtẹ̀ nígbà àsìkò yìí máa fi fáta rẹ̀ nínú àwọn ẹ̀kọ́ kìyàmù lẹ́yìn téèyàn fi lè òun ni pé àwọn nǹkan téèyàn lè fi palẹ̀ mọ́dè òun ni kéèyàn sùn kẹ̀lú la ẹ̀kọ́ wà nù àhàdìsì pé abẹ́ inú ọ̀rọ̀ afáwọn ọ̀rọ̀ náà rọ ní kílù fàìnà ṣẹ̀tọ́nà látàkìlì ẹ máa sunrun ọ̀sán orun ọ̀sán yẹn ó lè jẹ́ kọ́bílá zuhur ó sì lè jẹ́ bẹ́ẹ̀ ní zuhur wà láàsù wọn náà wọ́n ń pè ń la látara kọ́ọ̀là yẹ kílù kàìlú la tán àlọ́ sọ̀rọ̀ yẹ sírù sẹ̀rù rọ̀ tán iná ló ti wá nọ̀rọ̀ pé mọ̀ kọ́ọ̀lá kọ́ọ̀lá lọ́ ẹni tó bá sọ jáde lẹ́nu kọ́ọ̀lọ́lọ́ wípé ọlọ́run sùn fàkọ́dé káfà ọdí yá kéèké ọlọ́run tẹ̀sí sọ wípé Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khudhuhu sinatun wala ògbé èdè ẹ̀ mọ́lọ́run débi pé yóò tiẹ̀ wá sùn kí ẹ wá sọ pé ọlọ́run sùn ń tàn nìyẹn àti tani ẹ wà sùn ọ̀sán ẹ máa sùn lọ́sàn nǹkan tó lè rìn yẹn lọ́wọ́ fi ẹ máa gbìyànjú láti àbí àtẹ̀yàn bi lè rí kí amú lẹ́lì ṣe òun ni kéèyàn máa sùn kíni o pẹ̀lú là oorun ọ̀sán. bákan náà kéèyàn pa ẹ̀sùn tì tí ò bá nídìí pàtàkì tí ìbá sẹni ọ̀sẹ̀ fẹ́yàwó tọwọ́ yìí pé òun ọ̀pá àbùdó tì lónìí ìmọ̀júmọ́ ni wọ́n bá gbà lòun ò fún. sọ mọ́sálà àlélẹ́ yẹn abẹ́ ti gẹ̀ẹ́tì àbí yẹn dẹ̀ lálejò tó di mọ́sálà àlélẹ́ yẹn ṣùgbọ́n yàtọ̀ síbẹ̀ àdéhùn fẹ́ kọ́ kéwú ìyẹn lè kọ́ kéwú o lẹ́yìn ìṣá ìkọsílẹ̀ ìkú tó ti ń sìn mọ́sálásà lélẹ̀ yẹn ẹ̀rí ṣùgbọ́n yàtọ̀ síbẹ̀ àfẹ́ fún wa àfẹ́ fún wa ọjà ti pé èèyàn ọ̀fẹ́ kó tó sùn bákan náà ní ẹ̀ bá fẹ́ sùn ẹ sùn lórí ẹni tìmùtìmù oníjẹyìn ó jíkà ìlú là abẹ ẹkọ oníjẹyìn ó ṣe kìyàmù lẹ́yìn àsùnfànudọ́lẹ̀ yẹn ó sùn ẹni ẹni tó ṣe pé tọ́ba ti ń jíra kó báyìí gbogbo ẹ̀gbẹ́ ọmọ arọ́ yẹ́s eléyàn ni ó jẹ ọyá o pápá jùlọ hadith tó wálé hadith yẹn wà o wọ́n ní ìṣeun sí ọba orí kò smooth orí harahara. mo ò fẹ́ mọ fóòmù tá a gbé sọnù àwọn ọmọ ogun ọdún òní mọ̀ ọmọ ní ìsìn àbí ọmọ ogun ọdún ò lè mọ. báyìí sùn fẹ́ mọ fóòmù oníkókó ẹ bá ẹ̀rọ àwọn haúsá ni wọ́n máa ń tàgbà ni ẹ ọ sọ pé àwọn ogún ọdún sẹ́yìn ni wọ́n máa sọ̀rọ̀ ń parí tó ti gbọ́n dáadáa ni o ó mú ni lábá lórí àwọn bẹ́ẹ̀dì àwọn bàbá wa dáadé lọ dáná sùn àti fi ṣe káyọkáyọ koríko ló máa wà nú ẹ àtàwọn bàbá yẹn lọ sùn bẹ́ẹ̀ ẹgbẹ́ tó bá sọ̀rọ̀ yọ àgọ́ ọ̀la báyìí ọba yẹra kó yọ àwọn lára bí kọ́mọ́lé kọlà sí yẹn la àwọn fúlàní lóòótọ́ wọ́n ní ibùsùn sí ọlọ́wọ́ ọba yà ní orí huruhuru báyìí wọn látọ̀dọ̀ àfa ọmọ rẹ̀ ó ní mo wọlé sí òjíṣẹ́ ọlọ́wọ́ báyìí wọn tẹ́jẹ́ àlà orí ẹni lòun rìn tó sùn bẹ́ẹ̀ dẹ̀ ní àwọn tìmùtìmù sáré fi lè lò wá ẹ má jẹ́ wọn bá rí kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ fún yín mọ́ àwọn àgbà wípé táni bíbá wà láyé ọ̀dà wọlé ni òsì ń bẹ́ńtà á ah, orí ẹni yẹn ti dàrú òsì ń bẹ́ńtà kò sí góòlù lójú ayé ànẹ́bì kọ́ sànẹ́bì Sulaiman alẹ́ ìsọlá sọ̀sàlá kọ́ sáájú ànẹ́bì ni tí wọn ló góòlù wọn lọ sóríṣiríṣi kẹrin tí wọn lọ sọ́ríhù fún bílíkìsù tó fẹ́ kọjá ó àpẹẹrẹ lọ́lá tóun ní bí nǹkan ṣe bó dòlò ń kọjá lórí sọ́ríhù lásán ní tàǹgì akẹ́fẹ́ sàkọ́lé ńgbà tá a rí tó ń bọ̀. nígbà tí ẹ̀rẹ́ ń sẹ́wá dé tọ́ sí àwọn fọ́nù pé ẹja lọ kọ́ sọ̀ba àwa àwa kọjá abẹ́ torí lè rí tàǹgẹ̀ gíláàsì yígi. ìyá kẹrin pé báwọn ṣe ń gbẹ́sẹ̀ báyà àwọn ríra àwọn fẹ́ sí kí èsì fódò lélẹ̀ yóò àtúnṣe nǹkan sókè. àwọn nǹkan ọ̀sọ́ yòròyòrò ó ti wà ń gbà yẹn. mọ̀kọ́kì àlè mọ̀kọ́kì àfihàn mẹsùn ọba íjíbítì ń jọ yẹn inú àwọn nǹkan yòròyòrò ọ̀fẹ́ǹdẹ̀ tó jìṣẹ́ ọlọ́run gbàdá nàbí ọ̀dẹ̀ nídìí ọ̀kọ́ló ọ̀dà padà èyí tó nídìí ń bẹ omú ó nídìí obì ànábì mọ́ bì onímọ̀rì àtẹ̀kùtìyà wọ́n bá ọ lẹ́mú obì gbà ọ́ ẹ̀ ọlọ́run ọ. ẹ nígbà tí ilẹ̀kùn títì ẹ. àwọn kọ̀ǹdíṣẹ̀ nìyẹn. wọ́n bẹ sin sí obì nǹkan ẹ̀gún sí wọ́n fọ obìnrin sí àlẹ́bí mú nǹkan ẹ̀gún ọmọbì obì góòlù tó ní ọ àwọn olóyè àwọn àgbà yìí pé tó bá lè fáyà rẹ sáré bá fẹ́ kọ́ dá góòlù fún wọn ò ní kódà wọ́n rìn balẹ̀ fún tó yẹ pé àbá àlálẹ̀ bèrè dà wọn ọ̀rọ̀ àwọn adásí wọn jì bá lòun súnmọ́ mi báhàrí mí nẹ́kú sí i fa àrọ́ ha àyàmọ́ sàmọ́ mi. rọ́ọ̀ adásí wùlì jì bá lù súnmọ́ ọ̀kẹ́ ní lárìbìtì tójó gèdè kìkìdá góòlù ọ̀kẹ́ àti wàá gbé rẹ̀ bá báyìí pé kò ó sì rí fálù mọ́ni nìmi. sọ pé wọ́n wá fi jígà fọ́ mi wọ́n máa kó mbẹ́ àbí sọ mélòó àwa ni tiẹ̀ yìí òkè kan bẹ lọ́nà ń bẹ́ẹ̀ ni ògèdè kìkì dá àti àlùkù bí díẹ̀ ní bẹ lọ́dọ̀ tiẹ̀ ìní díẹ̀ ni ẹ̀sẹ̀ wẹ́kẹ̀ wẹ́kẹ̀ àwọn lẹ́nu tí bá ń sọ̀rọ̀ pé táni bá wáyé lásìkò yìí àdáwọlé sọkúsọ súnà ní ká sọ má wọlé bí mo ti lọ òun náà ní kí afáwa Umar Khattab onímọ̀ wọlé tó jíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam anabi dẹ fẹ̀gbẹ́ lélẹ̀ lórí ẹni ó ní mo wá jókòó hmm. ó ní fàdínà alẹ́ ìdáràbù ọ̀lẹ́sà alẹ́ ìrọ̀ìrù ó ní ọwọ́ amúkíní bàtẹ́ rẹ̀ ó sún mọ́ra kò sì sásọ méje léyàn nìkan náà sallallahu alayhi wa sallam ó nígbà tó wọ́n wo ìhà òjíṣẹ́ ọlọ́run bóun ti rí ẹni yẹn tó lápá apá bẹ̀rẹ̀ ayọ̀ rasulullah sallallahu alayhi wa sallam umaru náà wàá gbàgbọ́ yìí yẹn ló fi jáde nígbà ọ̀dà àti kò sì láfa rẹ̀ wọ́n tún tẹ̀ ń béèrè umaru lọ́wọ́ umaru sọ̀rọ̀ ìpele yẹn lágbára sẹ́kọ̀ọ́ tó mọ kánsílà àdúgbò yìí yọ ọ̀pẹ̀ sísanra yìí ní òtó yọ ọ̀yọ̀ di bíi tóbìnrin àwọn obìnrin wọn ni wọ́n máa ń yọ̀dí nígbà tá a dẹ̀ sí Sudan àwọn ará Sudan tún máa ń yọ̀dí yọ ọ̀yọ̀ gbogbo ọ̀run máa ma sílẹ̀ kẹ̀kọ́ wọ́n máa lọ jẹ pẹpẹ súù tí ọba sábà tẹ́lẹ̀ ẹ̀rọ máa tóbi ranu lọ tí kòkòrò ọ̀padà rí jẹ dáadáa. asojú ọba kìsìládé ọba lọ ọba ọmọrù ọmọrù sùn lábẹ́ igi tí èpè ti lẹ̀ mọ́ gbogbo ara rẹ̀ tẹ́kítẹ́kí aláṣẹ àwọn mùsùlùmí ni mo béèrè ó sì ti béèrè tẹ́lẹ̀ àwọn èèyàn sọ pé lọ́ọ́ bẹ́ẹ̀ lọ́ọ́ abẹ́ kí mẹ́ẹ̀ ọ́ tó súnmọ́ kọ́ ọba mẹ́ẹ̀ mo wá ní òwá ti bọ́yá ní sọ́gẹ́tì kan ní mẹ́mbẹ́ ni ọ̀rá jí àfa pẹ́pẹ́pẹ́ ẹ aláṣẹ àwọn mùsùlùmí eléyẹn ní ohun tó bá fẹ́ sọ kọ́ máa sọ ọ ní àti aláṣẹ òkú kìí ṣe wọ ẹ tọ́jú olùdarí gbogbo àwọn mùsùlùmí mo ní ìdí tó tọ̀wá lọ́rọ̀ kọ́ máa ló ń gbà ní. afa kẹbi kọrin tí a àjálù ìwọ ọmọ rò kó ti ṣe dọ́gba dọ́gba fọ ní ìmùta ọwọ́ sùn lóòrùn fọkànbalẹ̀ tani wọn bí ire nínú aláṣẹ kódà wọn bá jẹ gómìnà ní tọjọ mọ lélẹńkẹ ó tó bẹ́ẹ̀ kọ wá sùn ní àlàpà ni mọ jọkejì wọn palẹ̀ mọ́ káàdé ò ṣe dáadáa òun náà tún kẹ́kọ̀ọ́ yẹn lára àdìsí Ọlọ́run sallallahu alaihi wa alihi wa sallam àti pé tíyẹn bá fẹ́ sùn kínyẹn dà níyẹn yìí pé bóun ti fẹ́ sùn yìí òun sì náà fi la ẹlòmíì ọ̀la níyẹn rẹ̀ òdìye wọn lọ́wọ́ ọba àlekè ọ̀la ó dà tóorun bá gbé lọ wọn á sì kàkọ́ọ́lẹ̀ àníyàn yẹn ìkẹta kínyẹn sùn pẹ̀lú àlùwàlà ìkẹrin kínyẹn fẹ̀gbẹ́ ọ̀tún lélẹ̀ ìkarùn tíyẹn bá wà ń páyà yìí pé òun ò ní jí ọbẹ̀ dà kínyẹn fi wí tìrì kótó ìkẹfà kí yẹn dá ọkọ ọlọ́run kó tó sùn kí làdó àdáàdì bismika Allahumma àmútú ìkeje tí yẹn bá ti jí gbára kí yẹn nu oorun kó lójú kí yẹn dẹ̀ dá ọkọ ọlọ́run alhamdulillahi alladhi ahyana ba'da amatana wa ilayhi nushur kí yẹn dẹ̀ sàlùwàlá bákan náà ìkẹjọ kí yẹn jẹ pákó gbogbo àwọn eléyìí ló lẹ́rìí tó dé o bákan náà tẹ́yẹ̀ bá fẹ́ bẹ̀rẹ̀ kìyàmù láìlì ó ti pẹ́ rákà tí wọ́n fi bẹ̀rẹ̀ afúyẹ́ ìyẹn gbé nǹkan níbi tó le ìkẹsàn nìyẹn ìkẹwàá ó ṣe pé ìrun òru tẹ́yẹ̀ fẹ́ kí n lẹ́yìn tẹ̀síbíọ̀ àdúrà tí wọ́n fẹ́ kí n yẹn ṣe náà nìkan Allahumma lakal hamd anta qayyimu samawati wal ard àdúrà tí wọ́n أنت ملك السماوات والأرض وما فيهن ولك الحمد أنت الحق ووعدك الحق ولقاؤك حق وقولك حق والجنة حق والنار حق أدو أدو أبيكين يا في بيري طبعا أبيكين يعني يا ها والنبيون حق ومحمد حق والساعة حق اللهم لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت وبك خاصمت وإليك حاكمت فاغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت وما أنت أعلم به مني أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت ولا إله غيرك ولا حول ولا قوة إلا بالله هذا أتوقع كن يتكين كن يشنيا ní ọba dẹ lè wí omi ìbẹ tó tún ṣe kí ni ọ tó tún ẹ̀yìn pé lèyàn kéré dáadáa zoli malakuti wali jabaruti wali kiburiya iwali azamẹti ẹ̀yìn pé lèyàn kéré dáadáa ẹ̀yìn tó lè wí lèyàn ṣé kàlá sọ pé lèyàn náà ti kíni ọ ọlá làásìá bákan náà làwọn afẹ́ kìkì yà mú lẹ́yìn afẹ́ ká fagùn ọlọ́run máa ti fún yẹn ní pamọ́ ogún gbẹ̀rẹ̀ tọ́ ìyẹn lè dúró kí ìyẹn lè jókòó kí tí ọba fẹ́ rọrùn mọ́ ìkẹtàlá òun náà ní pé tí òròjú bá mú yàn abó ti rẹ yẹn ẹ̀rí kéèyàn forun sí ọ̀kọ́ wà nù hadith pé kálukú kírun tó bá ti kíni o tó bá nínú ìṣe àtòrun bá ti ń kún kó ti kíni tó tọ̀ ìkẹrìnlá mistake yẹn tó máa wáyé lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn nígbà wọn bá ké kúrò aláwò tán abẹ́ tó bá ké olóko aláwò tán nígbà yẹn ní o tó lọ ké tábàtì yàdà. ọ̀rọ̀ rẹ̀ ò sì yé dáadáa tábàtì yàda ló sì ṣáájú kíni o wọlọ ahad eléyìí agbọ́dọ̀ sọ nígbà tá a bá fẹ́ kíni o a bá fẹ́ tún ni táwọn máa gbé sókè ni a bá gbé sílẹ̀ èyí tó wà náà nìyí pé náà máa ń méjèèjì ṣùgbọ́n èyí tó da jù náà ni pé ká mú láàrin kó àti kó kíni léyìí tó ti ẹni tó sùn jẹ́jẹ́ rẹ̀ bóyá ni wọ́n padà o àní jí pẹ̀lú tájú di tipátipá tó fẹ́ se yẹn o sì tún níbi jẹ́jẹ́ débi kí wo ni ò ní gbọ́ rẹ̀ tó yọ òun ọ̀wọ́ afẹ́ padà máa mọ ọ̀ràn kò sànù ìkẹ́ẹ̀dógún tá a bá ń ka àwọn àyà yẹn lọ kí yẹn máa ronú sí i bákan náà kí yẹn tún máa ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ ó dà tí yẹn bá kí àyà kẹ ọ̀tọ̀rọ̀ kẹ àbí yẹn bá kí àyà yà kí yẹn wá sọ níbi kíni o níbi ìyà kẹtàdínlógún tí yẹn bá jí kí yẹn jára lé rẹ̀ tí ó bá dáhùn kí yẹn ọ̀bọ̀ ti bẹ́ẹ̀ ọmọkò ti rí pé àfa inú rẹ ò le pé ó jàn ní kùkù wọn àìkó wo obìnrin wọn á sì pé wọ ọkọ náà lọ fẹ́ jíyàwó o ti sọ fún pé tọyọ tí n bá ti ṣe kí ni ọ ọba ìtètè dìde wọn mi sí ọ ní májà ọba olójijì o. bákan náà kéèyàn sẹ̀gbẹ́lélẹ̀ nígbà téèyàn bá ti ṣe kìyàmù lẹ́lì yìí tán èèyàn kàn ní jẹ́ oorun yẹn wọ́ra yẹn wọ́n afẹ́gbẹ́ ọ̀tún èèyàn ní sùn yẹn yẹn. Ah, bákan náà wọ́n kọ́ ìkọ́ kẹ̀dínlógún nìyẹn ẹni tí bá máa ń ṣe kìyàmù lẹ́lẹ̀ tẹ́lẹ̀ kọ́ wá pa á sí ní ọ̀fẹ́ tí sòrò bá tún wá dé wọ́n fẹ́ ká ṣe kìyàmù lẹ́yìn sòrò irú wàhálà àbúkọ àwọn àmọ́ ti wáyé wọ́n ti máa ń ṣe kìyàmù lẹ́yìn nítorí ẹ̀ òǹkà tí wọ́n fẹ́ ká ṣe tíyẹn bá dúró lórí kíni ọ lórí èyí tí àwa ìṣà sọ nípa eh, òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam kò sílẹ̀ abẹ́rẹ́ náà lọ́rọ̀ tarawihu náà wà ẹ mọ̀ pé kẹ̀kẹ́ náà la lè fi irun òru náà ní tarawih àwọn ẹgbẹ́ mọ́kànlá yẹn náà lè yàn òkè kò sí láì fún. nínú àwọn sọlátò sàtọ́wọ́ òun náà ní sọlátò duha wa irun duha irun ìyálẹ̀ta yorùbá á ti máa gbọ́ dáadáa bí òun náà wọ́n ń pè ní sọlátò awwabin nígbà tó rùn bá ti kíni láàrin ìgbà tó rùn bá ga tí tó rùn máa fi yẹ̀ tari òun lèyẹn láǹfààní àti fi ààrẹ oríṣi ọ̀rọ̀ làrá bí wí ń bi eléyàn náà ó ní gbogbo oríkì ara ọmọnìyàn yányá sàrà mbẹ́mbẹ́ gbogbo subhanallah ẹ̀yàn bá ti sàrà ni alhamdulilah sàrà ni la ilaha illallah sàrà ni Allahu akbar sàrà ni kéèyàn pàṣẹ dáadáa sàrà ni kéèyàn kọ ìbàjẹ́ sàrà ni ẹ̀ tẹ́wájú gbogbo òsì sàrà àtàtọ̀ yìí ẹlẹ́mìí lè kúkú má rí kankan sí mẹ́ ẹlẹ́mìí lè má sùn sùn láì kankan ẹlẹ́mìí lè má sùn àlẹ́ láì kankan ẹlẹ́mìí lè má sùn láì láì láì ọlẹ́mìí má sùn aláwọ̀ má kankan tó bá ti rákà méjì péré lásìkò yálẹ̀ ta ó ti gbé gbogbo àwọn sàrà ta ẹ̀rí ìgbà wa kàn ní ìgbà wa mi wọ́n tún jóyè wa yí pé èèyàn àdìsí gbádùn ni àdìsí yẹn wà ní mùsùlùmí èèyàn àwọn ọjọ́ tìtọ́ wà lára wa àmọ́ ah, bọ́ papọ̀ lọ́dọ̀ àwọn onílera náà mọ́ gbọ́dọ̀ papọ̀ ni sọ́hánà bí mọ̀ jù wọ́n lọ táwọn tí wọ́n bá sí mi ìkun wọn ò gbá nìyẹn wọ́n sáré ṣe ni. àlébì ní bẹ́ẹ̀ lára èèyàn ìtúnẹ̀ wọn sáré asomí àti mipsa three sixty john wọn lọ́wọ́ àlára èèyàn lórí gbogbo ẹ̀ pátá sàrà ń bẹ lórí ẹ̀ ìkọ̀ọ̀kan nù ẹ̀ ó fi hàn yí pé tí yẹn bá ń ṣe dáadáa yọ kan thanksgiving ọ kéré ṣètò orí gbogbo jọ́ǹtì yẹn náà ni ó ní ó ní ládàá ẹ̀rí wọ́n ní wọ́n sọ báyìí pé tani wọn alágbára rẹ àwùjọ ah, ọlọ́run ní anakhamatu fil masjid tí yẹn bá rí kẹlẹ̀ ń bẹ nínú mọ́sálásí tí yẹn bò gbogbo three sixty lèyàn gbà àbí yẹn lè rí nǹkan tó lè sàwọn yẹn ní sùtá lọ́nà bóyá ọ̀pàlàmbá àbí kùkùté tó lè gbá àwọn yẹn sùn ẹ̀rí ẹ́ wọn tí yẹn ọba tó wá láǹfààní ìṣẹ̀kan ní orí ìkẹta fúkà yìí tọ́bi ti kíntù ha ó ti gbé lọ́sì gba aládàá tẹ̀lé tó ti yẹn ẹ̀jẹ̀ káwọn náà ká máa ṣe kíni o ká máa gbìyànjú ẹ̀ kọ́nà wọn wà lè kí ọlọ́run fún wa àwọn kan sọ pé dùhà yẹn wọn gbọ́dọ̀ ní sábàbù pé torí ìdánisọ̀sọ́ láǹṣe wọn ní sábàbí kéde pé wọn kàn sí ẹni àwọn bẹ́yà ṣùgbọ́n aláì ha wọn sábà nù súnẹ̀ gẹ́gẹ́ bá a sọ wípé àwọn ọ̀nà wa fi lù yìí òun ní ọ̀ma àti kìnìún ní ọ̀ma bí àwọn àbújá kù tọ́ba wà nù ọ̀run wa kánẹ́bí sáàsì ọ̀rọ̀ tí aláìkíláàfin bẹ́ẹ̀ nà orí ilé yẹn lẹ́lòmí ọlọ́ọ̀jókòó ti fọ́fọ́ pápá jùlọ àwọn gbogbo ẹ̀ bá di títí lálẹ́ àti àwọn tí àwọn sọ̀tàn láǹṣe àní wàhálà lórí ẹ̀ lóòótọ́ kò ní hajj ọwọ́ à ń bẹ̀ pé òjijì bá kínkín ni ọ rákà mẹ́jọ ìtọ́pọ̀ jù ní mẹ́jọ ọ̀kan wá pé ìtọ́pọ̀ jù ní ọ mẹ́jọ omi méjìlá pẹ̀lú hadith ta sọ o ó bọ́ fún àsìkò tó gbé sí omi ní kò ní gbèdéke ní èyí tó kéré jù mbẹ nìyẹn bákan náà àwọn sọláàtù tàtọwọ ọlẹnu sọláàtù lẹsíkọr ẹrí bá wà nù hadith afáwà jábìrì nù abdullah ọjọlọ tàlán ha títí ẹni yóò tó bá gbèrò alámọ̀rí kan hmm? nínú àwọn alámọ̀rí tó tẹ̀tọ́ ni o lórí pé ń tọ́ lọ jalè àwọn àṣẹ ìsìkárà ń lọ jalè. Kini yẹn wá rú lójú pé sórí ń bẹ́ ń bẹ́ àbí ò sórí ẹnì yẹn máa ma ṣe nẹ́fìlà aráka méjì èyí ti nánà ọ̀dẹ̀ sínú sínú ọ̀rọ̀ wá àti ọba tí wàá ṣe é tán ló máa ṣàdúrà yìí ó ti wá nù hadith Jabir wọn lọ jíjẹ Ọlọ́run ọba máa ń kọ́ wa ní àlẹsìkárátà kìí sì ṣàyẹ̀wò òkì ń ṣàyẹ̀wò tíyẹn lè bá yẹn sí ìwọ ní àlọ ọkọ kéwù ni ó délé báyìí ọmọ alọ́kọ́ kéwú tó fi lè wí ó dẹ̀ ní wí yorùbá ó ní wí yorùbá o afáà jábìrì abdullah ó ní òjijì ọlọ́run máa ń kọ́ wa ní istikhara nínú gbogbo alámọ̀rí yẹn yẹn gẹ́gẹ́ bí ṣe máa ń kọ́ wa ní súra náà al wọ́n ní ọgbọ̀n yìí pé tẹ́nìkọ̀ọ́kan yẹn bá gbèrò alámọ̀rí kan kó kírun rákà méjì mọ́kèsí dandan ọba àti wa kì í tán ọ̀sọ̀ yìí pé Allahumma wọ́n lọ́wọ́n ni astakhiruka bi ilmik mo ń wá ẹ̀sà rẹ pẹ̀lú mọ́ rẹ wa astakidiruka bi qudratik mo sì ń wá agbára rẹ ìkápá rẹ pẹ̀lú agbára tí ń bẹ fún wa as'aluka min fadlika al mo ń bí ọ lè rìn tó tóbi jùlọ fa innaka taqdiru wa la torí wọ adálèsè ní èmi ọ̀lágbára wa ta'lamu wa la a'lam ìwọ lọ́mọ èmi ọmọ wa anta allamul ghuyub ìwọ lọ́mọ ogun kẹtọ́ pamọ́ Allahumma ìwọ lọ́hùn nǹkan tata àlẹmọ àná hàdà làmúrọ tọba tí mo fi àlámọ rí yòó adakọ bùkátà yẹn wọn ní bèrè wa àwọn ayé pé ṣé kí n fẹ́ yàwó lóore sí ni ó tún wélé yẹn ni wọn sọ pé ṣé ni ẹwọn ló jùlọ àbí Fatima tí mo rí yìí tóun ló si ṣé yóò lóore fún mi tí mo bá fẹ́ nígbà tí mo pé méjì má kó méjì ọ̀yẹ́jú ẹyọ kan ọba yẹjú eléyẹn délé ọba tún tẹ́ lọ mú mi ń gà ní. ọba yẹjú ẹ̀ dáadáa àwọn afẹ́wà tó lọ mú mi. ọ̀pọ̀ àwọn èèyàn tó ṣe gbàdá máa ń fẹ́ ń bọ́ ni o. èèyàn dà kọ bùkátà yẹn pé fásitì ọba yẹn pé náà ni ó lóore fún mi láti fẹ́ nínú ẹ̀sìn mi ìdí ni ọmọ àṣì àdìgbésí ayé mi wà á kí bá ti àmùrì àdìgbẹ̀yìn alámọ̀rí mi wọn ní àbíkẹ́ yẹn dẹ́ sọ pé ájìlì ìwà ájìlì láyé mi àti lọ́rùn mi fàkìdẹ́rẹ́ òlé ṣé ìyọ̀wọ́ ọlọ́run kádà rẹ̀ fún mi ọ̀yà sẹ́rẹ̀ òlé kò dẹ̀ sí nírọ̀rùn fún mi ọmọ báàrí kìlì fi kó wá fi bùkún sí fún mi wọn yìí kún tẹ̀tẹ̀ àìlẹ́ tó bá wá mọ̀ tí ọlọ́run bá ti mọ̀ anahadal am àlámọ̀ rí yìí ìyá tó tún bùkátà yẹn sọ ọjà tí mo tún fẹ́ máa tà yẹlẹ́sì tí mo tún fẹ́ máa tà báyìí ọba rí i pé sharrun li aburú ló máa jẹ́ fún mi àwọn èèyàn kìkì dá gbèsè níjẹ́ ń padà wọ gbèsè tí ń ti sọ́ọ̀bù padà ni ìtumọ̀ sharrun li gbèsè ọmọ àléyàn kì fìdí ní gbèsè yọ wọ̀ mí lọ́rùn pé nígbàdàn ẹ̀sìn mọ́ àti ètò gbèsè ayé mi àti gbẹ̀yà alámọ̀rí mi abáyé mi àbọ̀rùn mi wàsírífùhù ánì ọlọ́run yìí kú òfin eléyìí ládàá sí ṣẹ̀ríà ní ká sí eléyìí ládàá sí ṣẹ̀ríà ní ká sí. ṣùgbọ́n wọ́n ní hadith kan wá ẹ̀jẹ̀ hadith yẹn hadith bá sílù ni a lè máa gbọ́ pétẹ́nì kọ̀ọ̀kan yín bá gbèrò àlámọ̀rí kan ọ wá oore ọlọ́wọ̀n ọba àbẹ́sàn ọlọ́wọ̀n ọba sí lẹ́ẹ̀mejì irọ́ ẹ̀yìn bá ti wí lẹ́ẹ̀kan oṣù. nínú àwọn ìrùn tàtọ́wọ̀ tó ṣe pé á wúlò fún wa. ní pẹ́ kò sí nù rọ́wátì ìyẹn sì máa ní ládàá mẹ́ láti ẹ̀ ní ọ̀rọ̀ pọ̀ lórí eléyìí ìyẹn sọ láti kàtà rẹ̀ ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ ìwọ̀n nǹkan ẹ̀kọ́ kẹ̀yà lẹ́nu ni lọ́gbẹ́ kò sí nù rọ̀wáàtì ìyẹn sì máa ní ládàá mẹ́ káṣí ẹ̀ ní ọ̀rọ̀ pọ̀ lórí eléyìí ìyẹn sọ̀rọ̀ àtúntò kàtà bẹ́ẹ̀ ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ ìwọ́n nǹkan lọ́kẹ̀ ya lẹ́nu ni pé ṣéèkù eleyii iyen so lati àlùbáàdàn wà lọ́wọ́ dáhàlá ọlọ́pẹ́ ni hadith yẹn dé dáradà hasan àtẹnu gbogbo àwọn àìmọ̀ yà ni mu fi ka dhalika alhadithi kalaman kathiran wọ́n sọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ ikú wọn sọ pé sọlátù tàṣàbí yìí kò sí ẹjọ ọrùn kẹkẹ ní gbogbo ọrùn tá a máa ń dín bọ káwọn sọ pé ká máa kí ṣùgbọ́n sọlá sheikh albani rahimahullahu ta'ala lóye bá tó bá wọ sọhíù tẹrùbíbù wọn wọn tún kẹ̀dí fún ní tọ́fíìkì pé àtẹrùbíb ìsọlátù tàṣàbí ìgbè ìṣẹlójú òkòrò lórí kíni o sọlátù tàṣàbí ìrún náà nìyí o àdìsí tó ti lékejì bọ́pọ̀lọpọ̀ àwọn àfáà ti sọ òun ni hadithi abdullahi ibn abbas ọjà aláwọ tá a la hàn fún mọ ó ní òjijì Ọlọ́run sọ fún Abbas ọmọ Abdul Muttalib wípé rẹ Abbas yà á mẹ mú kó ẹ fún ọdádì mi ó jẹ ń tọ́ lọ́rẹ́ jẹ ń bọ́ lẹ́bùn wọ́n ní àwọn ìṣesí mẹ́wàá kan bẹ̀ àwọn ìṣesí mẹ́wàá kan bẹ̀ tó o bá ti ṣe Ọlọ́run máa forí ẹ̀ṣẹ̀ jẹ́ àkọ́kọ́ ni àti kíni àti parí èyí tó ti lọ ni àti èyí tó tẹ̀ ń ṣe àṣìṣe ni o àmọ́ mọ̀ ni o kékeré ni o títóbi ni o èyí tó pamọ́ ni àti èyí tó hẹ̀ta ni o. wọ́n láwọn ṣe sí mẹ́wàá yìí òun náà ní kò kí rákà mélòó rákà mẹ́rin nínú rákà kọ̀ọ̀kan ó kè fàájì àmbẹ́ àti súrà tó bá wù wọ́n tó bá wá parí kéwù yẹn tán níbi rákà alákọ̀ọ́kọ́ ó dẹ̀ ti máa wà lórí ìdòwò wọ́n sọ pé subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar ó wí lẹ́ẹ̀mẹ́ẹ̀dógún ọmọdérùkà wàá wá rùkú ọ̀tẹ̀kúlù ha ọ̀tún wá wí subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar ó wí lẹ́yìn ẹ̀mẹ́lò ẹ̀mẹ́wàá ó di mélòó. twenty five. fara àṣàkẹ́mi rúkọ́ lẹ́yìn náà wàá tún wá lórí ẹ̀ ní rúkú ọ̀tẹ̀ kó lo àṣọ wàá tún wí mẹ́wàá ó di mélòó lo ha ó tún wá lọ sí sùjúd nígbà tó forí kan yẹn wàá tún ṣe kí ni wọ́n ní súnmọ́ fara wọ́n á tún wá gbórí ẹ̀ lẹ̀ kalẹ̀ ọ̀tẹ̀ kóòlù ha wọ́n á tún wí ní mẹ́wàá ó di mélòó wọ́n á tún forí kalẹ̀ kejì ọ̀tẹ̀ kóòlù ha wọ́n á tún wí ní mẹ́wàá mi ó di mélòó. fara àṣẹ wọ́n á tún wá gbórí ẹ̀ lẹ̀ níbi kíni o ìforí kalẹ̀ fẹ́ wọ́n á tún wá wí mẹ́wàá mi ó di mélòó wọ́n ti seventy five àfa àdúgbò sálábùkẹ́ fọ̀dá ẹlẹ́kẹ́ kàmtú ọ̀sàbọ̀rẹ́ náà fi kúlẹ̀ rọ́kà àjọṣe rákà kọ̀ọ̀kan wọ́n máa jẹ́ seventy five o subhanallah walhamdulillah wàlá ilaha illallah wallahu akbar tó wì ẹ̀rí mọ́lá nàbí wa sọ fún eh, abdullahi afa eh, wa abbas àbí abbas ẹ̀gbọ́n bàbá ẹ̀ wípé tẹfàlù dálíkà fi arúgbó arakáàt wàá ṣe níbi rákà mẹ́rẹ̀ẹ̀rin tó o bá lágbára fún kírun yìí lẹ́ẹ̀kan níjọ́ kan ṣe tó o bá lágbára kí ní jùmọ̀ kan tó o bá lágbára kí lóṣù kan tó o bá lágbára kí lẹ́ẹ̀kan lọ́dún tó o bá lágbára yẹ́nyẹ́ láti lẹ́ẹ̀kan náà ọjọ́ ayé rẹ̀ ẹ̀rì gba sọ fún wa wípé hadithi aláhi takallama fihi al-ulama kathira ọlọ́run kọ́ bá ní kẹ́wọ́ gbọ́n wọ́n Sheikhna Al-Albani rahimahullahu ta'ala wọ́n sọ pé hadith yẹn wọ́n hasanẹ̀ rẹ̀ ìgbé òde daraja hasan èyí ò lọ́wọ́ gbámú tí wọ́n bá wà pẹ̀lú àwọn àfáà tí wọ́n sọ pé kò gbádùn pẹ̀lú gbogbo àwọn àròjàre wọn tó ń mú wá sí wàhálà ṣùgbọ́n wọ́n tọ́lá yìí pé ìwọ ti ní kínní gẹ́gẹ́ bá àgbà ti máa ní àgbìyèlé ṣíṣe pàdánù púpọ̀ jù tí bàbá gbọ́ pé àdéhùn yẹn dé daraja hasan bá aláì fi tọ́ba sọ pọ̀ fẹ́ máa ṣe kíni o wọ́n máa fi sọ̀rọ̀ àtúntò sàbí. nínú èmi dé nkẹta kan sọra fún àdéhùn kan máa ń ṣẹlẹ̀ àwọn omi ò tún wá lọ gbé sọlá tó ta sàbí yìí táwọn òru táwọn bá kẹ́ fi sí kó súnmọ́ kọjá láti lọ́kọ́ dírí wọ́n yá twenty one àbí twenty three àbí twenty five àbí twenty seven àbí twenty nine ilé yẹn ni àwọn kí baba Albani rahimahullah ta'ala ni wọ́n pàkíyèsí ẹ̀fẹ́ bíi dí àlélẹ́ yẹn ṣùgbọ́n gbogbo àwọn student wọn yẹn yẹn náà wọ́n sọ pé àdéhùn yẹn bá wallahu a'la wa a'lam mọ́ká wá lọ gbé pé bàbá yà á kojú àṣẹ ní mọ́ká wá ṣe ní yẹn bíi dí àlélẹ́ lọ́tẹ̀ ẹ̀fọ́ jùlọ rà á sì lálà onípìnlẹ̀ sọláàtù tàtọ̀ wọ́ tí wọ́n fẹ́ ká òun ni tahiyatul masjid afẹ́ mọ́sálásì wọ́n fẹ́fẹ́ ni yóò tọ́ bá wọ mọ́sálásí ńlá ẹ̀jìlísà ọgbọ́dọ̀ jókòó àfi lẹ́yìn ìgbà tó bá kí rákà méjì pẹ̀lú hadith àbí kọ̀tàdà tó wá lórí ẹ̀ wọ́n ló ti ṣe ọlọ́run sọ pé tẹ́nì kọ̀ọ̀kan yín bá wọ mọ́sálásí ọ̀là ẹ̀jìlísà hatta yusalliya rak'atayn kọ́ máa jókòó tó fi kírun rákà méjì hadith yìí wà nù Bukhari àti Muslim ọ̀rọ̀ bá rìn ẹ̀dí yé eléyìí kódà yé lórí pélé mọ́mú ti bẹ̀rẹ̀ kútúbà ni àwọn mọ̀lẹ́kì yóò àbí ká sọ pé alimalikiya ẹ àwọn bóyá ìmọ̀ mọ́lìkì wà lórí ẹ̀ lọ alimalikiya wọn táwọn sọ ni wípé tílé wọn bá ti lè bẹ̀rẹ̀ kútúbà kálá agbọ́dọ̀ ṣe nẹ́fìlà ṣùgbọ́n a kà sí odi kejì ẹ̀ lárí lọ́dún ṣe ọlọ́run sallallahu alaihi wasallam pẹ̀lú yìí sí òjíṣẹ́ ọlọ́run bá ṣe kútúbà lọ́wọ́ adẹ̀rẹ́ ni tó wọlé ànábì oṣù bíi ilé rẹ̀ á oṣù bá sí <laughs> níṣẹ́ kútúbà lọ́wọ́ ni yóò tún wá pa á sí yóò tó wá bẹ́ẹ̀ nìyẹn sọ̀rọ̀ yìí pé tó ti kírun rákà méjì tẹ́lẹ̀ ẹnì yẹn bá lóun ò tí kí wọ́n ní ọ̀dà sí rákà méjì rẹ̀ pé súnà tó ṣe pé afẹ́ kéèyàn ṣe tó afẹ́ kéèyàn pa sí ni ọ̀rọ̀ bá rìn ẹ̀dí yé. bákan náà nínú ẹ̀rẹ́ ni sọ̀lá tó wo tó káde má gbàgbé tẹ̀ híyàtò mọ́sídìí ìhun lásìkò ẹ̀yìn àtúbà ni ẹ̀yìn àlàáfíà gbogbo bẹ́ẹ̀ náà ni sọ̀láàtù wùdú irú èyí tá a fáwọn Bìláàlù kí táwọn ẹbí kan ẹ̀rọ àlùjẹ́nà èyí ṣe Bìláàlù ó ní bẹ́ẹ̀ ni kò sígbà kankan ní wọn sàlùwà lárí àbí kóhùn kírun tí àbí kóhùn kírun àwọn ọmọdé ló máa jẹ àbí kóhùn kírun tó bá rọrùn lọ́rùn ẹ mójútó àwọn ọmọ yẹn àbí kóhùn kírun tó bá rọrùn lọ́rùn nínú òrùn irun yẹn ni ń pè ní sọláàtù wòdò ọ̀rọ̀ bó ti yé sọláàtù wòdò irun kíni o irun àlùwàlá nínú àwọn ẹ̀rù tá a ní òun náà ní sọ̀látù tawba àárín paṣọ léyìn náà díẹ̀ fún wa ṣáájú ṣáájú wọn ní ẹni yóò rẹ bá yẹ ọlọ́dẹ́sẹ̀ ó sì ti sáré tú bá kọ́dẹ̀ padà lọ sọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba aláforíjì kí ẹ wá kírun torí tútú báyìí afẹ́ kódà ẹnu gbogbo àwọn àyùmọ̀ mẹ́rẹ̀ẹ̀rin kò sí bẹ́ẹ̀ o pẹ̀lú hadith amákèsì díẹ̀ ìdí aláwọ̀ sálá nù tọ́wá lórí ẹ̀ ẹ́ wọ́n ní mo gbọ́ òjíṣẹ́ ọlọ́pàá pé mọ́mí ń rọ̀jò lẹ́yìn oṣù níbi dáǹbà kò sí èèyàn kan tí ó dẹ́ṣẹ̀ kan tòmọ̀yẹ kú tí ó wá ti dè fún tí ó nẹ̀rù mọ̀yẹ tàfọ́ haru tí ó lọ mọ́ra tòmọ̀yẹ sọ́lí tí ó wá kírun tòmọ̀yẹ sẹ́kìrúlá tí ó wọ́ lọ́hùn lálá foríjì ẹ̀lá gáfàrà lọ́hùlá àfi kọ́ lọ́hùn foríjì ìjọ alẹ́dínà ìdá fáàlù fa ìṣẹ̀dá ẹ ó ní tẹ́ni ẹ tún wá káyà yẹn àwọn ẹni tó ti pé tí wọ́n bá ṣe ìbàjẹ́ àwùjọ la wọn àǹfùsà àbí wọ́n dẹ̀ bóra wọn sí dákàrú lọ́à wọn á rántí ọlọ́run àṣẹkàrú lè dùnú òbí wọn á sì wá ọlọ́run ọba ní aláforíjì náà ṣẹ wọn àwọn ayẹyẹ fèrè dùnú bá ẹláhù ọ̀sẹ̀ ní olè foríjì àfitán ẹ ẹlọ́lá ọ̀sẹ̀ ní olè foríjì àfọlọ́run ọ̀làmì sírù àlàmọ́ fáàlù wọn ò dẹ̀ ní máa kọ̀ntínú lórí ìwà àbàjẹ́ yẹn ọ̀mì àlàmù táwọn náà ti mọ̀ bí òde kíni o pé kò dáa ẹ̀rí kájẹ ni wọ́n ní sanadu hadith yẹn dọ́ọ̀fù wa mbẹ́ ṣùgbọ́n àyà yẹn jẹ́rìí sí túmọ̀ ẹ̀ ipò ah, rí bẹ́ẹ̀ ìyànà ọ̀gọ́dẹ sọ àhù bá àlìláì àrí apá kan náà àwọn àwọn olùmọ̀ wa tí wọ́n sọ wípé ó lálàáfíà dáadáa bákan náà nù ọ̀rọ̀ tàtọ́wò òun ni arákà méjì lẹ́yìn tọ́wà fún àtọ́lọ́mù bá ti rọrùn láti lọ sí ọmọlá abá ti ṣe kíni o abá ti ṣe tọ̀wáfù tán àmà kí wọn rákà méjì ní mọ̀kànmọ́ ìbọ̀wọ̀ yìí rákà alákọ̀ọ́kọ́ fúlẹ̀ ayọ̀ àlìkàfẹ́rún rákà kejì rọlọ ahad lẹ́yìn fati abẹ́ni tọ́ o ti sí ìgbà yóò ti yẹn torí ọbọ̀ sí nínú àwọn ọ̀run tó wà ẹyọ ti ń lọ ṣùgbọ́n ilẹ̀ tètè jẹ́ kọjọ́ àbẹ́ bóyá òjò yẹn jẹ́ kí ebi sẹ́wọ̀n ni mọ́gárì ń wọlé àbí atúnirun kan wọ́n ń pè wọn kan ní sọ̀lá àtúnṣe sùn lórí gbogbo òun la fẹ́ ká mọ̀ ń pa ẹ̀ kí ni wọ́n ń pè ní kùsù kùsù fìyẹn òun náà ní kíkan nù mọ́lẹ̀ méjèèjì bóyá mọ́lẹ̀ oṣù pa àbí mọ́lẹ̀ ràwọ̀ kó lọ àbí gidi ẹ̀dẹ̀ lọ mbẹ́ àbí kó chẹ́ǹjì sí dúdú wọ́n ní wọn a máa lo kùsù fún ṣàmù pẹ̀lú kaf, wọ́n sì máa ń lo kùsùfù fún kọ́mọ̀f òṣùpá ńlọ gbajúmọ̀ jù ní òkè ni ọ nínú èdè. àwọn olùmọ̀ ẹnu wọn lórí wípé irun yìí kí ni ìdájọ́ ẹ̀ arínú wọn bá wọn fẹ́ súnà tó máa kàdá súnà tó àkàfà mọ́ ni ibi tá a bá dẹ̀ kí jama aláàkì jama aláàkì àwọn mi dẹ̀ sọ yìí pé tá a bá kí àní kí ní jama ṣùgbọ́n súnlẹ̀ níbi àwọn nẹ́fìlà lásán lóyìí tí ó rinlẹ̀ jù ní tàkọ́kọ́ tá a fọ ẹni súnlẹ̀ mọ́ ẹ̀kẹ́dà ni pẹ̀lú hadithi mọ̀gírọ́ tó wá lórí ẹ̀ náà ní sọ̀sẹ́lẹ̀m wọ́n lọ sọ báyìí pé inna shamsa dáadáa ju oòrùn wal qamara àtòṣùpá àyàtàn àmì méjì ni wọn mini ayatollah nínú àwọn àmì Ọlọ́run èékújú nítorí pé jáde láyé àbí wọn bẹ nìkan sáyé ẹ bá ti wá rí fàdé Allah ẹ abẹ ẹ yá sí kíni ẹ sì tún kírun kódà irun ni bẹ tí ó fi clear jagun. igbó lákìrùn yẹn ẹnìkan á bẹ̀rẹ̀ látìgbà sí òórùn kújú yẹn àwa ní sinmi tí ó fi kí àwọn àlọ́ ẹni pé òun ńlá gan láti kí ni wọn láti. àwọn kẹta wa fẹ́ mẹ́ ẹni tó bá rí ní ẹ sọ̀rọ̀ àforíjì àti gbólóhùn tẹ́kílẹ́ àti ìyànnì sádàkọ̀ tó bá ṣẹlẹ̀ kádẹ́lọ́ọ̀kì níjẹ̀rẹ̀ ẹ̀gẹ́ bá ti sọ kódà àwọn obìnrin kí wọ́n jáde fún un náà máa ń lọ kí n dì láti fi yẹn gbádùn pé irú oorun yẹn kò ní àdáni kò ní ìkọmọ tọrùn bá ti kú ju tá a sọsọ pa ń jà èyí tó tètè yá wa nìyẹn tọ wọn la máa fi gbólóhùn àsọlá ti jáàmì à táwọn yẹn máa fi kó jọ àtọlá ibùdó amọrù wọ́n ní gbà tí oòrùn kú jù láti kan sọ́sẹ́lẹ̀m náà dìyà wọ́n ní wọ́n pèpè wọ́n sọ pé inna salata jami'a ìrún ti kó yẹn jọba yìí o wọ́n láti fi yẹn wà nù bùkọ́ rí bẹ́ẹ̀ ó fi yẹn pa àní pè o tába ti wá kírun yẹn tán ńlá máa ṣe kútúbà bó ṣe wà bíi ti yídì bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bíi kútúbà yìí pẹ̀lú hadith ìyá wa Aisha wọ́n ní àti sọ́sẹ́lẹ̀m ń gbọ́ parí irun. kó nẹ̀rú ó dẹ̀ bá àwọn yẹn sọ̀rọ̀ ó dúpẹ́ fọlọ́run òfin yìí fọlọ́run ọ̀nà ìnà ṣẹ́mùsá fẹ́rọ̀rùn yẹn àtọ̀sùpá àmì nínú àwọn àmì ọlọ́run ekújú nítorí ikú ẹnìkan àbí ìwà láyé ẹnìkan ẹ bá ti rí ẹbẹ lọ́wọ́ ẹ sàlàfà ẹ kírun ẹ sì sàrà bóyá láti wá kírun yẹn ẹ rí ẹnu wọn kò pé náà ni ìdúró méjì àti kéwú méjì lọ́wọ́ àmẹ́ àti òkú méjì àti kíni ọ sájídà méjì ẹ̀rì pa ti sọ fún wa ní ọ̀sán báyìí àbẹ́ ẹ̀kọ́ àdìdé rákà alákọ̀ọ́kọ́ lẹ́yìn fásíà fúlà tó gùn bíi kíni ọ bá fọ́rọ̀ alájọ wa parí ẹ̀sán àwa lọ sí rògbò rògbò tó tó bá fọ́rọ̀ ọwọ́ ayé ká lọ forí kanlẹ̀ àní forí kanlẹ̀ àwa dìde lọ sókè àkè fásíà. azùké súnà tó kù bíi alò ìmọ̀rànà alábi wa ké tán àwọn alọ òrùkú tó tó alò ìmọ̀rànà a kò ní rúkú yẹn lọ sí foríkalẹ̀ àforíkalẹ̀ lẹ́ẹ̀mejì àwọn A náà rò padà o àwa ní borí kalẹ̀ á tún náà ro padà àwa kì í fatia bẹ́ẹ̀ náà ni àní ti sùjúdù àní ti sùjúdù á tún dìde padà àwa kì í àwa ti wá kí àwa tún tó tó àwa ti wá tán bẹ́ẹ̀ àwa lọ rùkú tó tó mọlẹkẹlẹ gbogbo ẹ jẹ mélòó mẹ́rin gbogbo jẹ mélòó mẹ́rin hàdà ìdìde náà jẹ mélòó mẹ́rin lòun náà mẹ́rin ni rákà méjì sí ni tó eléyìí ni bóò láti máa ṣe kíni o láti máa kírun yẹn àdéhùn tọ́lẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ ọ̀pọ̀ kẹrin tọ́lẹ̀ lálàáfẹ́ wà nù bọ̀sọ́rẹ́ àtúntò àdéhùn ìyàwó àyìnṣà wa ní ọwa ní orí rẹ̀ èmi dé kékeré yẹn. ká máa sókè ni àbáwí jẹ́jẹ́ ntọ́wà nu súnà ni káwí sókè o súnà ya nìyẹn káwí sókè ni o káwí sókè o njáde lè kírun yẹn yẹn yẹn ni pé kìí ṣe pé àbí òṣùpá àtọ̀run ń jà ọ̀sẹ̀ òdòrú kankan. wọ́n ní nínú mọ́sálà ọ̀rọ̀ mẹ́rin làwọn àfáàní lórí ẹ̀ gan àfáàní kìí ṣe tọrọ òṣùpá tọmọjà kódà bọ́ bá jẹ́ zìlì zálà gan sílẹ̀ ń rí àwọn èèyàn àfátẹ́gùn líle àtẹ́gùn jì wọ́n á lè ṣe afẹ́ ṣùgbọ́n ọ̀rọ̀ tó rinlẹ̀ jù ó sì súnmọ́ súnlẹ̀ jù nígbà ká má kírun yẹn níjàmá tí ìyẹn ọba tiẹ̀ kí kọ́lọ̀ dáa kí ó sì máa bẹ lọ́hùn ilé rẹ̀. kí ọlọ́run dákun sí sùúrù pẹ̀lú atẹ́gùn yìí o. nínú ìrùn ta ni a ní ìrùn kan tó ń pè ní salatul tá a máa fi ń wójú. wọ́n láwọn àfa kan náà àwọn àfa wa ti kiri nísẹ̀yìn bíi ojú sí rọ̀ lọ́dà bá dá láti fi wó mi ẹ̀rí. ìdájọ́ rẹ̀ náà ni pé afẹ́kàṣe ni wọn náà dẹ̀sìn tún láwọn súnà tá a máa fi wójú tọ́da bá dá tọ́ lágbára káwọn yẹn jáde pẹ̀lú lè mọ́mú mùtàbá zèlè ẹni tó máa máa nẹ́ra wọn ní pọ́ńtọ̀ tí wọ́n á tẹ́rí ba tí wọ́n máa jírẹ̀bẹ̀ sọ́lọ̀ kí lè mọ́mú dẹ̀ bá wọn sọ̀rọ̀ kó tó di pé yóò kírun ṣẹ́tìrì pé ọ̀yàtọ̀ tàbí lẹ́yìn irun àlẹ́ mímbàrí méjèèjì lọ́rọ̀ ọ̀run bí o lórí mímbàrí ní tí wọn ó gbé mímbàrí yẹn lọ <laughs> bí wọn ti fẹ́ kírun yẹn. nínú àwọn ẹ̀kọ́ rẹ̀ wọn náà ní kí lè mọ́ mú kó ṣàdúrà ọ̀rọ̀ gan-an ẹgbẹ́ ọ̀kọ̀jọ́dá kíbla tí wọ́n náwó kí wọ́n ní kódà ìnáwó yẹn máa lágbára gan o tí wọ́n ná ẹ̀kọ́ gangan sánà yẹn ìgbọ́dọ̀ kọjá orí rẹ̀ àwọn èèyàn náà wà náwó tí wọ́n náà bẹ́ẹ̀ nínú nǹkan tó kún ní pé lè mọ́mú máa ṣe kí ni ọ ayé aṣọ rẹ̀ kó nínú àwọn àdúrà tọ́wọ́ àánú súnà tí wọ́n fẹ́ ká ṣe tọ́wọ́ àánú hadithi jáwé tó dẹ̀ lálàáfíà allahumma sikina waisan mọ́gìtà ẹ́ mọ́rìsàn àbí mọ́rì ànáfíàn ọ̀yọ̀dọ́rin àjìlá ọ̀yọ̀ àjìl nínú àdúrà tí wọ́n ní yóò ṣe nìyẹn àbíkọ́ bẹ̀rẹ̀ sọ aláwọ̀ sìn ìbáàdàk aláwọ̀ fáwọn ẹrú rẹ mu ọba ahimaki àtàwọn ẹranko rẹ wọn ṣe rahmatak ìkẹ́ rẹ fún ọká wà áhì baladaka almayyit ó gba àwọn ọlẹ tó ti dòkú aláwọ̀ jí ẹ̀rí wọn lé lẹ́yìn ẹ̀ náà rákà méjì lè wọ́n máa kí bí irun yín dì bí irun yín dì wọn ló ti máa kí wọn ní kò sílẹ̀ ìfibá kan náà ìyẹn lè. má kírun yẹn tó ti pín yẹn ọkàn ṣàdúrà lásán ẹ má jáde arákùnrin tó lọ bá tó ti ń ṣe kútùbà lọ́wọ́ gbé gbogbo òlu ló ti fẹ́ parẹ́ tán fọ̀dà ọyá abẹ lọ́hùn òjò bẹ́ẹ̀ ní ti tẹ́wọ́ ọbẹ̀ lọ́hùn pé ọlọ́run rọ̀ ọ́ o aláhùn agẹ́sìnà aláhùn agẹ́sìnà ànẹ́bí wí bẹ́ẹ̀ bójú ti bẹ̀rẹ̀ nìyẹn òjò rọ̀ títí ò ọwọ́ àrọ̀ títí èyí tí wọ́n lọ fẹ́ wú kú ọ̀lẹ́ lọ́dọ̀ wa ọ̀rọ̀ títí kò sọ́ọ̀fù láti jímọ̀ yìí di jímọ̀ mi ọkùnrin ìjẹ náà lánàá bí lọ́sàdúrà àdúrà rẹ bí ọjà gbẹ nìkan ẹ láwọn tó forí gbèpè lọ́dọ̀ rẹ ẹni wọn sàgbá kan wọn gba àwọn túbà gàngàn tí wọn forí gbèpè ẹni fáwọn eléyàn sàgbá kan ti wọn ọlọ́run lásìjà lódò àrùn rọ̀ṣọ́ọ̀lẹ̀ tàdúrà ìbá àdètò ń bà ẹ gbogbo ẹ ló lè pé àdúrà dání bá tẹ má fi wéṣe yìí tẹ́nì kọ̀ọ̀kan yìí àdúrà tẹ lè má ó lè má kú lẹ́nu ọ̀nà àlẹ́ mi pé ó wí báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́run lóhun ti gbọ́ náà nìyẹn lójó tá yìí bá ti bẹ̀rẹ̀ nígbà tí òkúkú yẹn ọlọ́run rọ̀jò fún wa rọ̀jò fún wa lórí. òjò bá bẹ̀rẹ̀ lọ́kọ̀ ni òun tọ́ọ̀fù mọ́ wọ́n tún di jímọ̀ kejì ọkùnrin bá tún dé ọkùnrin jẹ lóyún náà tún ni. àwa ah, o òjò yìí ti fẹ́ ba gbólé jẹ̀ gbólé àwọn kẹ́ lójó fẹ́ gbé lọ náà alẹ́ ìbá sọ wípé Allahumma hawa alayna la alayna òjò yọ̀dá kọ́ máa rọ̀ sáwọn àyíká àwọn ẹ̀fọ́ oko káàkiri ní àwọn orí òkè àwọn oko tó ń bí tí kì í sí kó má tó rọ̀ sí ní ìmọ̀ ti tó bẹ́ẹ̀ náà òjò wá sẹ̀ tọ́ ẹ̀rí ọ̀yẹ̀ tó wọ̀ kí ń ṣe dandan wá sọ wípé sam àṣà sí kí ni o àṣà kírun ẹ̀ lè ṣàdúrà yẹn lákànnà àlè wọ́jọ yẹn nu mọ́sálásí ó dàbí ẹ̀ sáà ti kó júmọ́ àgán láì dẹ̀ kírun ní ẹ̀dẹ̀ bẹ́ẹ̀ lọ́n sọ wọ́n sọ bí àfa ẹ̀dọ́kùn ọ̀dọ́ ìdá ọ̀gá àwọn ìwà àti àfa tó wọ́n ro dáadáa rọ̀ ọ́ ní bọ́lá nǹkan kẹ́ ọ́ là fa Allahumma sqina ọ̀yìntàn mọ̀kìtàn ọbẹ̀ lọ́hùn yẹn. sọ lẹ́kàn náà dẹ̀ lè sí níta mọ́sálásí kò sí ìta lè sí tọ́jú bá wá dé àwọn àti ìrìnkójú ń sọ̀kalẹ̀ àwọn àti Allahumma sayyiban nafi'an ọmọ àkùnrin ìdí ọmọ àwọlé bákan náà àtúgbọ́dọ̀ ní àjọ kan fojú yẹn iṣẹ́ ra ọ̀kan lọ́rọ̀ nǹkan agbàfọ́ ọlọ́wọ́n ọba àánú ọlọ́wọ́n ọba ló mú wa káyọ̀ tó gbà yìí pé ìgbà tójú bá ń rọ̀ àdúrà máa ń gbà bẹ́ẹ̀ láti bẹ̀ lọ́wọ́ oríṣiríṣi ọbẹ̀ lọ́wọ́ fọmọ ọbẹ̀ lọ́wọ́ fún rẹ̀ wọ́n ní àtúntò sálábà yìí pé ẹ wá ìsìjáàbà gbígbà àdúrà nígbà tí àwọn ọmọ ogun bá pàdé pọ̀ ẹ bá lọ sí jihad àdúrà máa ń gbà bákan náà àyíkọ́ ọmọ ti sọlá wọn bá ti gbẹrun dúró àdúrà máa ń gbà ìwọ́n ṣe kàlọ́ àmì tó sọ wáyé yìí gbádùn dáadáa hmm. bákan náà tó jẹ́ ò bá rọ̀ àdúrà máa ń gbà ṣé bọ́ bá sì wù yẹn ìyẹn lè kó sínú òjò kò sí láìpẹ́. náà wọ́n ní afáwa Anas radiyallahu ta'ala anhu wọ́n ní ọlọ́run àtòjíṣẹ́ ọlọ́run ọba òjò kékeré o ọbọ̀ sáwọn lára ńjọ kan ọlọ́run bí wàá ká ọ mọ́ra àti àsọ́ba fúnminẹ́lì mọ́tọ̀ ọ̀pá sọmọ́ra dáadáa tó jìyà fi sọ wọn lọ sọ wípé lè ahadin lọ sọ nǹkan yìí sẹ ń bọ̀ látọ̀dọ̀ ẹlẹ́dàá rẹ̀ nǹkan sọmọra kọ fà wọn àti ìta máa ń fi òjò máa rọ àlómi láwọn ìta máa ń fi gbà wá èèyàn kan máa pọ̀ ó sì jẹ́ dáadáa ìpínlẹ̀ òsì máa ń sìn ó jẹ́ ìfọmọdé gbogbo ojú báyìí kọ́ rọ̀ kọ́ kọ́ wúkú àti àwọn ọ̀dọ́ wa. ọmọ èkì ọwọ́ à ń bẹ̀ ní pẹ̀lú pátáláfà káwé ojú wa rà ojú wa ní wàá jẹ́ ìyẹn máa ń dá pé ní ẹ̀rí. tọ́ ọba tí a di kójú pọ̀ yẹn yọba ti sọ ya bẹ́ẹ̀ pọ̀ jù látùbẹ̀ lọ́wọ́ ọlọ́run darí ẹ̀ dúró mi. nínú àwọn nǹkan tá a tún ní fún wa pé pé ọjọ́ ọ̀run ṣùgbọ́n kì í ṣe òun àwọn náà ní ìjódò tìláwà ìforíkalẹ̀ ìlàwà àwọn bí asílà wa ti pọ̀ tó wọn là ti ní asílà. pẹpẹ dàbí kódà ìlàwà wọn ìgbà tí yẹn bá ń ké kóra lọ́wọ́ ẹgbẹ́ wọn tó fà òun náà ní pé yẹn ń ka kóra ní àbí yẹn gbọ́ ó fi hàn yí pé. ẹgbẹ́ ni ti ń ka nìkan lọ dandan fún ẹni ọba kó gbọ́ náà òun ní àti kíni o á sì forí kan lẹ́yìn bẹ́ẹ̀ ni wọ́n wà nù hadith àbí ìhòòhò ọjà lọ́tà alága hadith yẹn wà nù sahih muslim ìgbé tó màá nílẹ̀ adáhùn bá ka sájídà nínú Qur'an kọ́wọ́ àforí kan lẹ̀ àṣetáni máa yẹ̀ bá yóò bá gbọ́ ẹkún gbàgádà yóò máa ní máa ṣe o wọ́n kọ́ máa nílẹ̀ láti ẹ̀ forí kan wọ́n sì pa àwọn láti ẹ̀kọ́ òun forí kalẹ̀ òun ló wọ̀ ọgbà iná máa jẹ́ tòun. kí ni wàá ní ìdájọ́ rẹ̀ òun náà ní kí a ṣe lófin fún wa ká máa forí kalẹ̀ ká bá ti ń kàn nínú àná alápọ̀nlé. Ah. bóòlù láti wá fi orí kalẹ̀ yìí ṣe sí bá a ti máa ń forí kalẹ̀ àwọn ọkọ̀ kàá ẹnu wọn kò yí pé ojúdò tìláwà yìí ìforí kan lẹ́yìn wúrò kan so náà ni o sábà ti forí kan lẹ́yìn yóò ṣẹlẹ̀ ní bá a ti máa ń ṣèrún gẹ́gẹ́gẹ́lẹ́ àlàyé àti sùjódì ìsọlá àti tàmáàmà wọ́n ní nípa wípé a máa gbọ́wọ́ méjèèjì lẹ̀ orúkún méjèèjì kílé pẹ̀lẹ́ yìí gìrìsẹ̀ méjèèjì àbí kílé yìí ti máa ń kalẹ̀ yìí àti mú àti iwájú bákan náà mẹ́rìfàfù èèyàn ìgbọ́n èèyàn gbọ́dọ̀ ṣe kí ni ó gbọ́dọ̀ ṣe náà ní pamọ́ra ikùn náà èèyàn ní pamọ́ ìgbọ́n èèyàn bákan náà ọmọ níka èèyàn fọjọ́ ẹ̀dá kébìlà èmi dé wọn ò tún wá ṣe lófin fún wa níbi àṣà àti tẹ̀kíráàtọ̀ ìkírọ̀ àtòṣe ọ̀dẹ̀ sí sálámù ń bẹ́ẹ̀ wọ́n ní Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n ní hadha huwa sunnatul ma'rufa àwọn dáhùn lọ́dọ̀ sọ̀tẹ́lá ní táwọn sálàfù dẹ̀ wà lórí ẹ̀ ọ̀dẹ́sẹ̀ wa tó ìfẹ́ ọmọ bẹ́ẹ̀. bákan náà nínú kẹta tó gbọ́dọ̀ mọ̀ bẹ́ẹ̀ ni pé èyí tó wá fi ń lọ́lá jù òun nígbà tó wá fẹ́ ṣe sùjúdù ìṣèkìtẹ́ ló tọ́pọ̀lọpọ̀ wá tó máa ń ṣe nìyẹn ẹnìyẹn gbọ́dọ̀ nẹ̀rù abẹ́ ti gbọ́ mi ẹnìyàn á nẹ̀rù tó ayé pé ìjòkó lọ́wọ́ àtẹ́lẹ̀ á nẹ̀rù fún tó bá wá nẹ̀rù yóò àtẹ̀ wá lọ ọlẹ̀ fún sùjòdì ní ẹ̀gbìn ló fi ń lọ́lá jùlọ. bákan náà mọ́sí aláṣọ wa wáyé pé sùjúdù tìláwà yìí ṣé dandan ni kéèyàn mọ́ra ó tó ní kéèyàn máa ṣe ṣé dandan ni kéèyàn ṣe kí ni kéèyàn kọjú da ah, kíbla. èyí tó rinlẹ̀ jù nínú ọ̀rọ̀ àwọn àfáà náà ní ibi kò kí ń ṣe dandan torí pé kí n sìn níbi irun nìkan ni èèyàn ọ̀sán àti kíni o èèyàn ọ̀sán wà nímọ̀ tó tó fún mi pé èèyàn ò forí kalẹ̀ ní <clears throat> níbẹ̀. Ah, eléyàn nípa ọ̀rọ̀ ìjódò ìláwà káfọ̀ wọn mọ bẹ́ẹ̀ gbogbo àwọn àyà tó àbí àwọn súnà tá a fi lè rí alẹ́bá ní àárọ̀ àyà kẹlónìyàn aya two oh six alẹ́bá ní rad àyà fifteen alẹ́bá ní nahal àyà forty nine adẹ̀lẹ́bá ní isra one seven oh one eight oh one nine mariam aya fifty eight ní hajj aya eighteen ní aya thirty atúnlẹ̀bá ní nẹ́múlẹ̀ bákan náà aya twenty five to twenty seven atúnlẹ̀bá ní aya kẹlẹ́ ní sájídà aya kẹẹ̀dógún atúnlẹ̀bá ni fòsílẹ̀ aya thirty seven sí thirty eight àwọn àyè tá a ti lè tá a ti lè bá sùjúdù yẹn ni sùjúdù ní ìta tún ìwọ̀n èyí tó ń pè ní sùjúdù ṣókò oríkàlẹ̀ ọpẹ́ sájídà kan ní tó yẹ pé ìyẹn máa ṣe nígbà tí dẹ̀ra bá já lóyún ẹ lójijì àbọ́lọ́hún dẹ ẹ o èyàn ò lérò ẹ̀ àbẹ̀dẹ̀ tí ẹ̀kọ́ ìdíyà kan yẹ kó ṣẹlẹ̀ sí yẹn bọ́lọ́hún ṣe ti dànù fún yẹn nìyẹn ìyẹn máa ṣe sájídà yẹn ẹ kọ́kọ́ gbá yẹn àbí kọ́ kàdà gbá yẹn báyìí wọ́n gbá yẹn ah àfa ẹ̀ adúgbò fọlọ́wọ́ ah ó kù kínkínní ẹ̀rí ìyẹn á ṣe zulu eléyìí orin lẹ̀ bẹ́ẹ̀ ìgbà sọ́lá wọn lórin lẹ́nu hadithi kabun malik hadithi tó gùn yẹn títí ńgbà tí dùnú wa bá ìgbà lọ́wọ́ ọba ti gba tuntun báyìí wọ̀ pé káàbù wọn yìí mi ogun tàbú gàrẹ́ ẹ̀kọ́ káni fífi sọ wípé kọ́ yẹn wọn lódì àwọn ni àwọn inú sábà fẹ́ ṣe fún ẹni tó bá kó nù ìjọ wọn wọn sọ wípé àwọn yẹn lódì. fáwa ní islamic state ni tó bá wà ní islamic state àwọn afáàkẹ́ẹ̀dì kọ síra lórí ẹ̀ wípé odi yẹn a máa sí níbi tí ó ti wúlò oníbídíà níbí báyìí tọ́tọ́pọ̀ fẹ́ yẹn lódì inú rẹ̀ ó ti dùn ní sí alhamdulilah títí náà fà yẹn ti pọ̀ jù gbogbo gbélé bídíà bídíà là ń ṣe kò tiẹ̀ kí mi mọ́ láti jọ à ah, ó ti dà bẹ́ẹ̀ ibi tá a bá wa káàbù wà àwùjọ islam ní alimushamali islami tó ṣe pé òdì yẹn máa nítumọ̀ lọ́dẹ sọ wípé gbogbo yín o ẹ má wulẹ̀ sí ẹ̀ sọ̀rọ̀ sí wọn mọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀wọ̀n pa àwọn yòókù tiẹ̀ ti dàgbà àwọn padà wá gbà yọ̀ǹda nígbà tọ́rọ̀ tún dé ó di ogójì ọjọ́ báyìí bánẹ́bí ṣe tún dé pẹ̀lú rẹ̀ ń fẹ̀ mí nìyẹn fi kàlá wọ́n má fọ́ ká àwọn òbí wọn mọ́ gẹ́ èyí tó ti darúgbó ní òun náà ń kọ́ jíjẹ mímu ẹ ọ̀dà wọ́n máa gbóúnjẹ fọkọ rẹ ṣùgbọ́n kọ̀ ọ̀rọ̀ fọ́ọ̀kì wọn o ó ilé yìí ó lè sin kẹ̀kẹ́ mọ́ báàlù ni ó ti kó ń sọ́jú dìdì báàlì. àwọn yẹn bá tún sọ fún káàbù pé wọlé lọ bá nẹbí ó ní ah, ọlọ́run má jẹ́ òun orí ọ̀dọ́ lòun kí lòun mọ̀ sí òye fún òun ọlọ́ndùn ó tó di pé wọ́n wà lórí sísìn yẹn fódìdí àádọ́ta ọjọ́ ọlọ́run tó padà forí jì wọ́n gbà tọ́lọ́run wa sọ tú báyìí kalẹ̀ ṣe gbà fún akábọ̀ asálámù tó jí sí ọlọ́run báyìí àlejò máa dáhùn ó lóun ò tiẹ̀ nímọ̀ bẹ́sẹ̀ ní yípadà àbí kò yípadà tóun bá kú kí àwọn mùsùlùmí náà wọ́n á dáhùn bóyá wọ́n dáhùn òun ò ní mọ́ wọ́n bá ti rí wọn báyìí wọ́n wà méjì méjì bẹ́ẹ̀ wọ́n tún káàdì. kú lápá mọ́láwùjọ wà ìyá ní fòǹbídìí alẹ́ kò dẹ̀ sì tí ìtàsí kò dá sọ fún àsìkò kẹ́ máa padà wá tí fìtínà máa dojú ẹ̀. Ṣébi wípé Ẹ̀rùmẹ́lì Mùsùlùm Gánẹ́mùn yẹtùbà àwọn bíi aṣọ àṣàyìnjì báyìí. Èyí tó máa lóore junu dúkìá Mùsùlùmí òun náà ni ẹran ẹran tó máa dà tó máa dà káàkiri ẹ̀bá òkè. Wọ́n máa wá kẹ́yìn lọ́kọ̀tẹ̀ àti ibi tójú o rọ̀ sí. Ó ṣe bẹ́ẹ̀ yẹfirú bìdí nìyí àbẹ̀ yẹfirú bìdí nìyí mínálfítẹ̀nì ó ń gbé ó ń gbé wàhálà sáfò níbi kí ni o níbi ẹ̀sìn ẹ̀ ìyẹn ni pé ńgbà tí ọ̀fẹ́ kí wàhálà tẹ̀lẹ̀ sẹ́sìn o àwọn àjẹgbodò ọ̀fẹ́ kọ́ kẹrin kókó rẹ̀ o nítorí àmì báyìí alihamudulilayi fitinẹ wà ń dòótọ́ ṣùgbọ́n fitinẹ yẹn ò tí ì burú ò tí ì burú débi wípé ìyẹn orí bí fìsì. ọba yẹn pọ̀ wà níbi wọ́n ti ń plé rédíò wọ́n plé làbẹ́ kàǹkàǹkàn ó dẹ̀ ti kó ń bẹ̀ lọ́rẹ́ǹtì lẹ́ńbò mi nà ọ́ àbọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́sàwọn sáìtì tí wọn ò dìgbé débẹ̀ kètì débi pé yẹn ọ̀sán lù torí fìtínà yẹn yóò débi wípé bọ̀ wálé wàhálà bọ̀ bọ́tà ìjẹgbẹ́ kò ní rẹ́sìs gbàyìn lẹ́yìn ọ̀ àṣà lọ sórí òkè yẹn lè sá lọ síbi kìlómítà fáì yẹn àṣà lọ lẹ́yìn. tòun ti bẹ́ẹ̀ ni tó bá tún wá sá lọ ọbẹ̀ nínú ọ̀rọ̀ táwọn àfa tún wá sọ ni wípé a tún máa wá sí gbòòrò wá kírun àti mi fẹ́ kẹ́ kó rìn mí ni ṣùgbọ́n kò pé má bàa yín kí jàmá àti irun tún débẹ̀ afáwọn akáwọ gbà tọ́lọ́run wa mú dùn ló wá pẹ́tò ó ti dẹni tọ́lọ́run forí jì ẹ́ ti tó forí kalẹ̀ ó fi ẹ̀fọ́ àná ẹ̀ lè ṣe àná ẹ̀ lè ṣe wọ́n ní alẹ́sọ̀sọ́lá máa ń ṣe kíni o wọ́n máa ń ṣe wà nù rẹ̀ wọ́n ní la wá àwọn àti kíni o lọ rẹ̀ inú rẹ̀ ní sùjúdù sáà ìyẹn bólé ń kí fáwọn afáwọn àtàwọn ní àfọyín fẹlẹmọtò wà láti nínú àwọn tẹ́lá fíkì tó a tún máa tẹ̀síwájú àwọn kan ti ní bóyá á parí ẹ̀ ní láàrin parí mọ́ ó kó àwọn ọ̀run kan lọ́yẹ ká mẹ́nu lọ eléyìí làwọn ọ̀run kan tó wọ̀ á lọ sọ̀rọ̀ lọ́wọ́ sọ́lá lọ́wọ́ sọ̀rọ̀ fún mi lọ́wọ́ rẹ̀ sọ̀rọ̀ fún mi. Ìyá àgbà fún àlọ́ ìdíyà yìí, báwo láyé ṣe é? bí yẹn bá lè nàró bí ọba dẹ̀ lè nàró ìjókòó yẹn náà kó fi sì nàró sọ́dọ̀ ọba àti láì díẹ̀. a ṣe bó ṣe mọ náà ni. Ilé ìgbésẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ máa ń ṣe jẹ́ pé àwọn bó sílẹ̀ kí wọ́n ṣe máa ń ṣe kábàrà yìí àwọn máa ti mú èyí sí oníkẹlẹ̀ àdìjú. Wọ́n tó bá ní ẹ̀rọ nìkan, mo máa ń gbé ọwọ́ yẹn lókè. Tó bá ti gbé ìkẹlẹ̀, tó bá gbé ìní oníkẹlẹ̀ àwọn òní gbé ọwọ́ lókè. Wọ́n ló bá dìde kú gbogbo látàrí fún wọn máa wà nù hadith yìí pé wàá yẹ àtinú kìtìlá. Tẹ́ ẹ bá fẹ́ pa ẹ pa dáadáa. Bẹ́ẹ̀ bá dẹ̀ fẹ́ dúnbú ẹ dúnbú dáadáa wọ́n tó fẹ́ ṣe súnà wọ́n bá ṣe súnà ó ṣe súnà kárí ọ wọ́n bá ṣe ọpá bì ọ̀rọ̀ bá nìyẹn ti yé hadithi méjì ló gbajúmọ̀ lórí ẹ̀ hadithi Abdullahi ibn Umar yẹn mẹ́rin yẹn ni máa ń jẹ́ tó bá jẹ́ olóko mẹ́ta àbólóko mẹ́rin nígbà tí yẹn fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rún ìyẹn gbọ́ owó kí ìyẹn ń lọ rúkú ìyẹn agbọ́ owó kí ìyẹn dìde ń rúkú ìyẹn agbọ́ owó kí ó di mélòó ó di mẹ́ta ìyẹn wá ní gbọ́ owó kí mọ́ rárá àgbà tí yẹn bá tó sàtáyà tí yẹn lọ tẹ́ráka kẹta ìyẹn tún máa gbọ́ owó kí lẹ́ẹ̀kẹ́ ní ẹsẹ gbọ́dọ̀ sọ ni ọba náà ti pé rákà méjì lèyàn òkè kí ẹsẹ kí ni ó pé gbogbo òkè mẹ́ta náà ni ó wà mẹ ìgbà tí yẹn wọ ọrùn àkọ́kọ́ ẹmí gẹ ń ṣàkíyèsí ọ̀pọ̀lọpọ̀ àwọn abúdá ẹjẹ àṣàtúnṣe rẹ kò dáa torí bá a ṣe wà yìí wàláyà àwọn ẹlòmíì ń bẹ ìtìjú òmù ọkọ níjẹ kan bí wálé rẹ wọn sì ti rí i pé tí ọba jáde lọ́dọ̀ wa nǹkan tó kọrẹ sí kì í sì ṣe láì ẹnitọ́ yìí pé kò lè dá sẹ́ráka lẹ́yìn kan kò lè mọ́ ó wu ẹnìkan tó bí alùpàdé fún àfa àtúnlẹ̀ lẹ́nu yìí kọ́dọ́gbọ́n máa sọ ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí nìsí. àgbọ́yé sheikh albani rahimahullahu ta'ala lórí pé tá a bá kó lérò kú ká fọwọ́ lẹ̀ báyìí. kọ́dà ẹlòmíì ò béèrè lọ́wọ́ yẹn wọ́n ti rí pé yẹn ti ọ̀pọ̀lọpọ̀ ti ti ààrẹ ti gẹ̀ẹ́sì ẹlòmíì kọ́dà ẹni pé lè mọ́ mú wọn tiẹ̀ irú àgbọ́yé tó wà létí àwọn àfa àtọ̀pọ̀lọpọ̀ àwọn afáwa ní haram tó wà lórí ẹ̀ àwọn làwọn ń bẹ́ńbẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn yẹn tọ́ba tún táwọn ẹ̀ bá rí yẹn tó rí gbígbà tí yẹn bá dìde nínú fún yẹn ti bá wọ́n ń ṣe náà lájà fi pé wọ́n bí yẹn á ní kò sí láìpín mẹ́ lórí agbẹ́dá bá fẹ́ ṣe kájíkú mọ́jú tó bá jẹ́ wípé àdéhùn mọ́lẹ́ gbogbo náà fọwọ́ ẹ̀rẹ́ ìsìnyẹn la fẹ́ lò ètò ìpè gbogbo ìdàkúnlẹ̀ náà wà gbọ́ kékeré ń ṣẹlẹ̀ sí wa lọ́dọ̀ ká ṣàtúnṣe rẹ̀ èyí tá a bá fẹ́ múnu méjì ká mú kẹnu méjèèjì ẹ máa kó ṣe pé àkọ́kọ́ à ń lọ rùkún àpò ní rùkún àbí ìdádẹ fẹ́ mú ní gbogbo ẹ̀ ká máa sí ní gbogbo ẹ̀ Allahu a'lam. Màálùkù kan àti

ní ọba lè forí kẹlẹ àtọ bí òní fi orí kẹlẹ àníyàn ṣe sára. bàjẹ́ wa ń ka àwọn àyè tó àyè fún àpò òfin sájà ẹ̀ kan táwọn ti lẹ́jú àti ṣẹ̀ǹká ẹ wò ó dáadáa ẹ rọ́jà rẹ̀ o ṣe tó mẹ́ta yẹn náà wọ́n sì mú wa gẹ́gẹ́ bá ti máa kí ní gbígbó wàá ní kí ló dáhùn fún fàmí ní ẹgbẹ́ dáadáa ní ṣáfà wípìlì. ẹ kọ́ máa wí ọ̀tọ̀nà kéèyàn máa wí kádà yíyan sáfà àbẹ̀rẹ̀ tẹ̀lé náà mọ̀ náà àmọ́ ló. ọ̀rọ̀ kẹjà ni ọ̀rọ̀ mọ́tàn tó dá orí ní ilẹ̀ ẹ̀ tó bá kí ìyàwó láì sí aago mẹ́ta ò sí pé eré ó padà yìí.

bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. òun yẹn la ní òṣèṣe àti wí jẹjọ. a ti sọ léyìn jẹjọ pé kò ṣeé ṣe rárá. kéèyàn sọ fóun fẹ́ lọ sí rákàtà ìbàjẹ́ abẹ́ ẹ̀yìn yàtọ̀ ìmọ̀tò. wọ́n á lóun fẹ́ sọ sí rákàtà ìbàjẹ́ ìfọ̀gbà ọ̀la. Thank you. Obe èyí ó ṣe ẹ̀yà mọ́sídì lọ́sọ̀ ọ̀gá àdúgbò àbíjẹ́. Ọmọ wa. Àwọn sọ̀rọ̀ dálẹ̀ lásán ni èyí ò ní dá wọn lóhùn. Èyí ó gbé sókòtò. Èyí ó sì máa fi dáadáa sí wọn. Ah, wọ́n padà yọ ọdún sí yàn ní ẹ̀rọ àti dáadáa. àwọn wíwí àti ṣèjúde tí ọ̀rọ̀ sọ ní àbúrò ìṣọ̀ ìrún òru ìrún òru ẹ pápọ̀ wọ́n wí tìrì nìyẹn máa ń pápọ̀ ìyáàmù lẹ́nu. ẹ̀hẹ́ bí ẹ̀ bá ti kí wíwí tìrì kó tó di kóṣù lẹ́yìn ìṣá kọ́ bá di lóru kọ́ kẹ̀kẹ́ òun láfẹ́ kọ́ bá di wíwí tìrì. torí wíwí tìrì méjì ọ̀gbọ̀rọ̀ wáyé. Ah, eu